أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدئ الله فلا مضل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد السلام عليكم ورحمة الله وبركاته a se ọpẹ́ fún ọlọ́wọ́n ọba wa ọba ga jùlọ ọba gbogbo ayé ọba tó náà ní ń darí ètò gbogbo ayé lílọ gbogbo ètò wa ọwọ́ ọlọ́run gbogbo ẹ̀ wà fi ń atọ́lọ̀kẹ́ àkígẹ̀ fún aṣíwájú wa nabi wa muhammad sallallahu alaihi wasallam ọlọ́nkọba sí ìkẹ́kẹ́pọ̀ fún aṣíwájú wa náà kó sí ìkẹ́kún ìkẹ́ àkígẹ̀ kún ìgẹ́ rẹ̀ kọba wa sálẹ̀sùn dáadáa kọlọ́kọba sí ìkẹ́ náà tí gbogbo wọn dúró kì í tóbi rí sí ọlọ́wọ́n bá jẹ́ àti gbogbo àwọn tí wọ́n tún tẹ̀lé ìlànà wọn tọ́lì kí á mú èdè mo kí èèyàn mọ̀ya wa nínú Islam pẹ̀lú gbìyànjú tí a ń ṣe lórí ìdánilẹ́kọ̀ọ́ yìí mo kí wa púpọ̀ fún akitiyan àti àyíká rẹ̀ kí a ń ṣe so bákan náà mo tún wá ń béèrè fún ṣe ìdáríjì ní kápẹ́ àbí àmójúkúrò fún àìṣedéédé ìjòkó nípa kí kìtàbù tàwhídì káńkà yìí sọ̀pọ̀lọpọ̀ àwọn lílọ bíbọ̀ wà míì kí ọ pé àìsí ní ìlú ní àsìkò tí ọjọ́ rẹ̀ ń dé iná àlọ́fà akẹsẹ̀ pé kò sí ọkàn níbẹ̀ àmì lọ́wọ́ bá subhanahu wa ta'ala ẹnu ọba yìí kẹ́ bàbá ní ká máa rí wí kọ́lọ̀ jẹ́ máa rí wí ní sí dáadáa kọ́lọ̀ jẹ́ kí ẹ̀yin kí ẹ̀ ń gbọ́ náà kẹ́ máa rí bọ́ sí dáadáa kọ́lọ̀ jẹ́ wá wúlò fún àti èmi àti gbogbo àwọn ń gbọ́ wala la ilaha illallah gẹ́gẹ́ bá ṣe sàrẹ́ fún wa sẹ́yìn nípa pàtàkì ẹ̀kọ́ nípa tawhid tawhid òun náà ní gbogbo Islam kí tawhid èèyàn bá dúó dáadáa bó kí ẹ kó dúó ní ìbámu pẹ̀lú àwọn àlàyé tọ́lọ́wọ́n bá ṣe fún wa kí ò jíṣẹ́ àdábíwá Muhammad sallallahu alaihi wasallam kí jíṣẹ́ rẹ̀ fún wa kí àwọn sàhábà sì gbàgbọ́ yíyẹ kí wọ́n lò kí wọ́n tẹ̀lé kí a bá mọ ìgbàgbọ́ tiwa náà ìmọ́lọ́nlọ́kan wa ta bá mọ lórí ìlànà yìí òun ni wa kọ́wá ṣe àlékún ìmánì náà fún wa dáadáa kí bẹ̀rù ọlọ́wọ́n bá àkí àwọn iṣẹ́ dáadáa tó kùn náà lè so ìmánì òun náà ní èso tawhid kí a máa ń rí kí lọ́gbọ́n tó bá ní tawhid ọlọ́run kó fún ọlọ́wọ́n bá ọ̀là la ilaha alayhi rahmatullah kí àwọn kan náà àwọn ọmọ kéwà àtàwọn ọmọ rẹ̀ kí wọ́n wá ṣe àlàyé rẹ̀ fún wa nínú kíra ìtàpẹ̀ ní fatih magidi àwa lábẹ́ kí a ń gbọ́ àlàyé nípa kí la ń pè ní tawhid wọ́n kì í ṣe àjìbẹ̀rẹ̀ àlàyé nípa rẹ̀ àmọ́ èyí tá lọ́wọ́ fúnra wa òun náà ni àlàyé ọ̀kan àwọn àgbà àfáà wa nínú islam òun náà ni sheikhul islam ibn Taymiyyah alayhi rahmatullah àwọn àlàyé tó ṣe nípa tawhid wọ́n mú àwọn àlàyé náà wá ọ̀pọ̀ a ti bẹ̀rẹ̀ sí káàbọ̀ bóyá kí n bá ṣe mistake ibi tí a dé ibi jẹ́ kí mú ayà Kùránì wá kul a'udhu billahi minash shaitani rajim kul limanil ardu wa man fiha in kuntum ta'lamun àwọn tàbá ní kíra lọ́wọ́ kẹbákì ibi kí kọ́lá sheikh islam so ẹwà ara àwọn àyà kan tí ó wà ní iwájú rẹ̀ kul liman al-ardu wa man fiha in kuntum ta'lamun sayaquluna lillah kul afala tadhakkarun kul man rabbus samawati as-sab'i wa rabbul arshil azim sayaquluna lillah kul afala tattaqun kul man biyadihi malakutu كل شيء وهو يجير ولا يجار عليه إن كنتم تعلمون سيقولون لله كل فأنا تسحرون bẹ́ẹ̀ kápẹ̀lẹ̀ níbi àṣìbí àyà yìí ah, ìtí ọfà tí a fà fi mú àyà yìí wá afá sọ fún wa nípa ìpín tawhid ni ipé a tawhid rububiyya gẹ́gẹ́ bí a sì mọ̀ kẹ́lẹ̀ kan sàlàyé fún wa òun náà wọ́n pè ní tawhid al-ma'rifa so àwa ní tawhid al-uluhiyya ó ní àwọn afá ń pè ní tawhid al-qasd wal-amal afá wọn sàlàyé fún wa pé ní àwọn kèfèrí àjíjọ́ <coughs> pàpàá jùlọ àwọn kèfèrí ayé ànábì wa sallallahu alaihi wasallam wọ́n nígbàgbọ́ sí tawhid rububiya dáadáa kí la pé tawhid rububiya mo pé ajima àbí kankan ra wale ki díẹ̀ òun náà ni nígbàgbọ́ pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ọ̀kan ṣoṣo ni níbi àwọn sẹ́ǹsẹ rẹ̀ kí ń ṣe ọ̀kan ṣoṣo ni kò ní orogún níbi àwọn sẹ́ǹsẹ tọ́lọ́run Ọba ń ṣe kí làwọn sẹ́ǹsẹ tọ́lọ́run Ọba ń ṣe àwọn ìkáyẹ̀kẹ̀rẹ́ kíjù òun náà ni dídá ẹ̀dá ọlọ́run ló wa kìí sẹ́nìkan dídá gbogbo ayé ta wà ń bẹ ọ̀sán òru oòrùn òṣùpá sánmà ilẹ̀ òjò tí ń rọ̀ àwọn irúgbìn tá ń gbìn kí ń gbogbo ẹ̀ ń jáde kí ó dóúnjẹ fún wa atẹ́gùn tá ń lò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí a lè máa kà á tán mọ́ káwà pé ọlọ́run wa ló ìgbà pé ọlọ́run nìkan sọ ló ẹnìkan kan ò ṣe ẹnìkan kan ò bá ń bi dídáhùn òun náà lápẹ̀ ní tawhid rububiyya àbí a nínú ìtumọ̀ rẹ̀ n'inu n'inu ituma náà yóò kágbà ni ní ọlọ́run ọba òun nìkan náà ní darí gbogbo ayé òun ni gbogbo ètò ayé wà lọ́wọ́ ẹ̀ ẹnìkan lówó ni ẹnìkan ò ní ni ọ̀rẹ́ ẹnìkan ni ẹnìkan lálàáfíà ni ẹnìkan rí jẹ ni ẹnìkan ò ni ẹnìkan ṣe gbogbo ètò gbogbo àwọn àtà gbogbo àwọn adábà àwọn ẹranko kí sí wọn ìdarí ọlọ́run ọba ni ọlọ́run ní control gbogbo ẹ̀ so ó náà wà lábẹ́ ìgbà tọ̀hídì gbogbo bí àníyàn so àwọn ìtumọ̀ kí a ti mọ̀ síwájú nínú ìtumọ̀ ìtànkù ní gbogbo bí ni a ń pè ní rọ́bù làálàmìnà dábá ala rọ́bù òun náà ni ọlọ́run ọba olùdarí ẹni tó Ah, àbáwọn sọ̀rọ̀ fún wa pé ní àwọn kèfèrí àtijọ́ ohun ìta ń sọ yìí wọ́n nígbàgbọ́ sí tàwíìdì eléyìí ní ìgbàgbọ́ tó gilẹ̀ dáadáa tó sì múnádókò dáadáa àmọ́ síbẹ̀síbẹ̀ nígbà tí wọ́n tako tàwíìdì kí ìsìn lọ́hun tàpẹ̀ ní tàwíìdì olóhíyà tàwíìdì olóhíyà ni pé ní kágbà pé ọlọ́run bá nìkan ṣoṣo ló yẹ ká máa ṣe ìjọsìn fún àbílí kágbà pé ọlọ́run bá nìkan ṣoṣo bọ́yẹ ká máa ṣe gbogbo iṣẹ́ iṣẹ́ ẹ̀sìn kí wa fún rùbùbíyà ní iṣẹ́ tọ́lọ́run ọba kí ń ṣe òlíyà wá ní iṣẹ́ ìtàwọ̀ ẹ̀dá táwa ń ṣe táàbí ń ṣe ìjọsìn kágbà pé ọlọ́run nìkan lọ́tọ́ sí ká máa ṣe fún bẹ̀rẹ̀ látòrí ìjọsìn pẹ̀lú òun ìfẹ́ ìbẹ̀rù ìgbọ́kànlé ìgbáralé ìmọ̀ pé ìyàn ìmọ̀ pé nǹkan àdúà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ká máa torí nǹkan pa nǹkan èyí ò ní àwọn ẹran ìjọsìn tá ń pa ẹran léyà ni ẹran kómọ ni àti gbogbo èyí kágbà pínlẹ̀ Ọlọ́run nìkan ṣoṣo lóye ká máa ṣe fún tá bá sì ṣe ká sì ṣe èyí kí ní ọjẹ́ ẹ̀sìn lọ́dọ̀ òun anábì fi èyí là ń pè ní olùhíyà so níbi olùhíyà ilé àwọn kèfèrí wọ̀nyí iná wọn kì í fail iná wọn kì í ṣubú torí pé wọn gba olùhíyà gbọ́ pẹ̀lú bọ́lọ̀ sí kọ àkọọ́lẹ̀ kí wọ́n ń gbà náà ọlọ́run ní wọn ó dorí kodò torí pé ní ìgbàgbọ́ sí tawhid rububiyya fẹ́ni ní láàkáyé so túláàsì ọgbọ̀lọ̀ lédì ọgbọ̀lọ̀ fààyàn lọ síbi kí o ìgbàgbọ́ tawhid uluhiyya ni kéèyàn bá ṣe bẹ́ẹ̀ yẹn kì torí pé níta bá gbà pé ní ọlọ́run bá nìkan náà ló dá wa òun mú ni òun yọ ni á jẹ ni á mú ni gbogbo ìná ìlò ni àlàáfíà ni ọrẹ̀ wa ni gbogbo ẹ tá a gbà ní kò kan tí ń sí àpò ọlọ́run ọba mọ́ ká máa wárí fún onìkan náà ni ká sì máa jọ́sìn fún ká má pè nǹkan míì náà ká má nǹkan míì náà ká má bí ìtumọ̀ tí ń jẹ́ so fi hàn pé ní fà wá lọ tí ò yẹ kíkí wọn ó rí bẹ́ẹ̀ àwọn náà wọn mọ̀ọ́mọ̀ láwọn kèfèrí àkọ́kọ́ yẹn wọn mọ̀ọ́mọ̀ pé ní kí wọ́n máa kọ́kàn mọ̀ọ́mọ̀ pé ní àwọn onígbà bẹ́ẹ̀ ṣètáàní ló lò wọn ó wá yí ọpọlọ wọn ó yí sí bá mi ọ̀nà wọn lọ́gbà lò wọn ni pé ní kí mo fẹ́ sọ yìí ni pé ní ó ń ṣẹlẹ̀ lásìkò tá a wà yìí náà ṣètáàní wá gbé sí wọn lọ́pọlọ pé ní à ẹ̀yin wọ̀nyí èèyàn lásán ni yìí ọlọ́run bá buhaya kẹgbà kó wọn dá gbogbo nǹkan yìí ẹ̀rí pé ẹkẹrẹ sí ọlọ́run yìí èyí lẹ́yìn àmà yanu tààrà lẹ́pẹ́ ẹ lọ sọ́dọ̀ ọlọ́run bá tààrà kálẹ̀ yìí ẹ̀yìn òtó bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ wá nǹkan kẹkẹ́ fi sí àárín yín àti ọlọ́run ẹ wá alálà láàrin àyín àtọlọ́run ẹni kẹ́bi sálálà yìí òun ti jẹ́ni mímọ́ ibi tó jí sọ wọ́n mìíràn tó rí pé wọ́n fi mú àwọn nǹkan mí kẹfí ń sin àwọn nǹkan mí ibi tó jẹ́ ìpìlẹ̀ ẹbọ ṣíṣe bó ṣe wáyé sáàdẹ̀ ọmọ nìyẹn nìyẹn so ẹ́ rí pé ní àwọn tàwà lónìí ní àbíká kìí sára so lóòótọ́ àwọn àfá ń bẹ tọ́lọ ń gbà fún wọn lóòótọ́ àwọn kan ń bẹ àwọn kan ń bẹ gbogbo wọn ń bẹ àmọ́ ṣe bí kankan làwọn lẹ́yìn náà ṣe kí wọ́n fi jẹ́ nǹkan wájú ọlọ́run èyí ṣe táwọn náà fi gbìyànjú ìjọba àwọn fẹ́fẹ́ lẹ́nu kọ̀ọ̀kan wà nìyẹn ọlọ́run fẹ́ ká máa lọ bẹ́ nìkan káàkiri wá sọ́dọ̀ òun ọlọ́run fẹ́ káà náà ká máa wá sọ́dọ̀ òun dàdẹ́ ìwọ́n náà gbìyànjú ara rẹ tọ́kàn rẹ ṣe tún wà rẹ ṣe tún ṣe ọwọ́ rẹ ṣe tí wọ́n ló fi dá wọn ju ọlọ́run àmọ́ máa máa lọ wá àfáà kan ládì mọ́ àwọn ní àwọn àfáà kan gbọ́dọ̀ wá sàdúrà fún wa àwọn ní àfáà kan ni a sọ̀rọ̀ pé àwọn waste time ni inú ọlọ́run sì dùn sí kọ̀kìnlẹ̀ ojú bẹ́ẹ̀ ọlọ́run fẹ́ ká máa wá báwọn direct ní gbogbo ìgbà bó bá ṣe lágbára mọ́ mo kírun chance pé ọlọ́run ọba rẹ̀ kó o dìde lérú pé lọ́wọ́n ọba rẹ so báwọn láti máa sọ́nà á máa sọmọ́ lọ́wọ́n ọba rẹ tọ́lọ́ ń fẹ́ fún wa gan nìyí àmọ́ káwá ń wọ ẹlòmíì tábì sálàlà láàrin àwọn àtọ́lọ́wọ́n ọba ìkọ́lẹ̀ nìyà ìjìnà sọ́lọ̀ so káàkiri máa lọ bí kíláàkí afẹ́ máa kà wọ́n sọ léyìí kí àwọn àlẹ́jà bá ń ṣe ń bí ká sọ pọ̀pọ̀ lè bá yé wa àwọn ẹ̀kọ́ ìgbàgbọ́ àwọn kèfèrí àkọ́kọ́ yẹn wọ́n nígbàgbọ́ ń pa ìmọ̀lọ́run lọ́kàn nípa iṣẹ́ ìṣe ọlọ́run gẹ́gẹ́ bá ṣe sọ òbòbíyà àmọ́ wọ́n wá ń takọ pé kí wọ́n máa sin lọ́run nìkan ṣoṣo ọlọ́run bá wá ń bẹnu àkẹ́lù wọn lọ́pọ̀lọpọ̀ ní Qur'an àwọn àyàtọ̀ pọ̀ ni tọ́lọ̀ fi bẹnu àkẹ́lù wọn inú ẹ̀wọ̀n náà wá ní àfáà bàlàyé tó fi mú àyà yìí wa mo rò pákìdí àwọn akáni kílà lọ́wọ́ ọlọ́run kò sọ fún wọn rẹ Muhammad limanil ardu tàbíkì ẹni lẹ́ẹ̀lẹ̀ kí wọ́n rìn lórí ẹ kí ò rí mọ́ wọn lẹ́sẹ̀ kí wọ́n jí inú ẹ̀ wà máa ń fi á àkí ẹni tó ní gbogbo ohun tó wà lórí lẹ́ẹ̀lẹ̀ náà nínú àwọn ènìyàn ni in kuntum ta'lamun tàkẹ́ bá mọ kí ni èsì kẹ́ mú wá kẹ́ bá jó nínú àjọjọ́ ń ròlí kí lè sì kẹ́ mú ó ti dìkan kí wọ́n mọ̀ níta àmọ́ ni táàsẹ̀ mọ́ rí kí pé wọ́n sì fi sí ẹ̀ lọ́lọ́wọ́n fi lọ́lọ́wọ́n fi dákẹ́jì òfin tí ó fi ṣe fún wa àmọ́ ọlọ́run tí wọ́n sọ náà pé sẹ́yẹ kúrú náà lílá wọ́n sọ pé ọlọ́run ni òun ní sinmi kò sí nǹkan mí kí wọ́n sọ so kúl afọlá tatakúl bí táwọn lọ́gàn nìyẹn wọ́n sọ fún wọn pé ní èyí wá ṣe yín kẹ́ ẹ̀ máa páyà ọlọ́run náà èyí ṣe yín kẹ́ ẹ̀ máa bẹ̀rù ẹ̀ kẹ́ ẹ fi máa ṣe ń tọ́fẹ́ kẹ́ ẹ máa ń ṣe tó ní ẹ ṣe kẹ́ ẹ jìnà sí tó ní ẹ má ṣe ìbéèrè mi tó wáyé kúl man bi yadihi malakutu kulli shay'in sọ fún wọn wípé níta ni ọlá àti ìdarí tàbí malakut láti bí múlik ìgé ọlá wà lọ́wọ́ ẹ̀ ọlá iná sì rẹ̀ pé òun náà ní kọ̀ntúrò gbogbo nǹkan bí ẹni tó mú remote control lọ́wọ́ kí ń tẹ̀ ẹjọ́ tó bá fẹ́ kẹ́tẹ̀ sí náà ní tẹ̀ sí so malakut nìyà ọwọ́ ta ni malakutu ní àlọ́wà malakutu kulli shay gbogbo nǹkan yẹnyẹn ẹ̀rí so kẹmájí ní kulli shay ó ti kó gbogbo nǹkan sínú táàrí sọ pé àyàfẹ́ kankan àti màláíkà ni àti èèyàn ni àti àlìjẹ̀nú ni àtàwọn kẹ́nìkan ni àti wo àti gbogbo nǹkan míì náà ìtààmù ìtààmà ta ni ọlá rẹ̀ wà lọ́wọ́ ẹ̀ kí ń dàrẹ́ jẹ kí ń kọ̀ntrú ẹ̀ wa huwa yujiru wa la yujaru alayhi wa huwa yujiru òun náà sì ni ọba táà máa ń lọ sábà tàbá wà nínú inú tàbá wà nínú pé ní a ní ìfura máa pé ní ewu kan bọ̀ wá bá wa òun là á káyì mo lọ yẹ kó sá lọ ọ̀dọ̀ ọlọ́run ni tàbá yẹ kó dì mọ́ ọ̀dọ̀ ọlọ́run ọba ni òun náà ni yujiru wala yujaru alayhi kò sí ibi kéèyàn ó sá sí fún ọlọ́run ọba kò sí ibi tá a sá sí bí kí ọlọ́run bá fẹ́ gbà yẹn àwọn ọbẹ̀ báyàn wí kọ́ wá níbìkan lọ gọ́ sí náà ni láyò járò alẹ́ ẹ̀dìkan ò lè láyà láyà pápọ̀ òun ó dúó òun sọ ń dúó fún wájú ọlọ́run tọ́lọ̀wò mi níbi àjọ tọba sí lọ́run àbí jẹ́mà tánà wájẹ lókùn wà láyò járò alẹ́ ènìyàn tàbí ní jẹ́lẹ̀ ìwà lọ́wọ́ ẹ̀ ikún tún ta àlàmù tàkẹ́ bá mà kí ajọ́ ní mímọ̀ ọlọ́tún fún wọn lẹ́sìn pé ní sàyàkùrú na lè la tọba bí wọ́n bẹ́ẹ̀ èsì wọn ò lésì mi kí wọ́n sọ wọ́n sọ pé ní tọ́lọ́ náà ní sí ni kí fa anna tusharun èèwá se yí kẹfí yẹ́yìn padà èèwá se yí kẹfí ń ṣe bí ẹni kí wọ́n padán kí wọ́n sàsà sí dá kákí ní kí yóò bá bí ẹni kí wọ́n sàsí kí wọ́n ti gba ọ̀pọ̀lọpọ̀ lórí ẹ̀ náà ní tusharun láti bí sahar so èèsè yí kẹfí ń ṣe bẹ́ẹ̀ so a lè yí àwọn ìbéèrè ni kí wọ́n pé ní ó sì wà relevant sí gbogbo àsìkò kí wọ́n dájá wà yìí fún làákàyè kọ́lọ̀kọ́ sàlékún mọ̀nà fún ọkọ́ sàlékún àgbóyé fún ọlọ́wọ́ bá àwọn ìbéèrè jẹ́ bàbá béèrè ń bí àwọn kèfèrí ìgbà yẹn <coughs> wọ́n mọ̀ lámàdájú pé ọlọ́wọ́ bá ní ṣe ìkẹ́ àwọn tó sọ pé ní ta ni ìmá darí gbogbo nǹkan so wọ́n gbà pọ́lọ́wọ́ bá ní nke jẹ́ àmọ̀ ìkan wọ́n gbà yẹn ni ọlọ́run tó mú àlàyé mi wọnú ayọ̀ kọ̀ọ̀rá mi yìí ìpè kí wọ́n bá wà nínú ọkọ̀ ojú omi kí wọ́n wà nú ewu tọkọ̀ ojú omi yìí ń fi làkàlàkà aṣẹ́gun ń fi nígbà tí wọ́n dànù sínú omi wọ́n ti mọ̀ pé ní àwọn ti ewu mà wọ́n wá gbàgbé gbogbo tí wọ́n ń bọ gbogbo àwọn tí wọ́n kó tí wọ́n ń bọ wọ́n gbàgbé yẹn yẹn wọn ní pè òòṣà kankan láàrin yẹn ni wọ́n tó bá ṣe fi làwà à ní sọ́wọ́ pẹ̀lú ọmọ so fàyíza najjahum ilal barri fàyíza hum mushriku àmọ́ síbẹ̀síbẹ̀ kí ló bá wá là wọn kí mọ́tò yọ padà safe kí wọ́n sọ kalẹ̀ kán tọkàn wọn balẹ̀ kán wọ́n bá tún gbàgbé wọ́n bá padà sí di ẹbọ wọn so ẹ̀rí pé eléyìí ó burú jáì àmọ́ bó ṣe burú jáì tó ó dà pé kí wọ́n sì tún dáa díẹ̀ ju kí àwọn míì kí wọ́n pẹ̀lú àwọn mùsùlùmí lónìí lọ wọ́n pẹ̀lú àwọn mùsùlùmí àmọ́sẹ̀ sí wọ́n burú ju ti àwọn kèfèrí yìí wọ̀nyí lọ kí ni yóò burú ni pé ní àwọn kèfèrí tá a sọ yìí gẹ́gẹ́ bí ayàkà mú wáyé nísì wọ́n máa ń padà sọ́dọ̀ ọlọ́wọ́n ọba nígbà ṣòro kí wọ́n bá ní ṣòro wọ́n máa ń padà sọ́dọ̀ ọlọ́wọ́n ọba àmọ́kọ̀ọ̀pọ̀ mùsùlùmí lónìí nígbà kan bá ní àwọn àpẹẹrẹ kékeré jùlọ kéèyàn máa nà lójú ọ̀nà lásán kọ́fẹsẹ̀ kọ́ kọ́fẹsẹ̀ gbá òkúta kéèyàn pé yá ya allah allahumma ajirni ọlọ́dà fún sàgbàmílẹ̀ òun ní sẹ́yìn nǹkan e, e mi wọ́n máa pè àbí ọkọ̀ kí ẹ̀fẹ́ lásìdẹ́ǹkì dẹ́bà ní tòun kí lóṣù kọ́ńtúrò bìrìbìrìbìrì àwọn ọmọ pé nǹkan mi ni òun ìpẹ́ ọlọ́wọ́ bá so àwọn witness ọ̀pọ̀lọpọ̀ rú bẹ́ẹ̀ kọ́nàkọ́lá kó sàlékò mọ̀nà fún wa so ìyá kẹfìrí pẹ̀lú rògbòbíyà nìyẹn tó jẹ́ pé ní àwọn akẹfìrí àkọ́kù fìdí ẹ̀ múlẹ̀ àfáwà ni fàlẹ́ ìsàkó lè mẹ́ni àkàràbí anàláà tààlà rọ́bùkú lè ṣe ìwọ̀n kàlíkì yàkónà ábìdànlá òdú na máa síwá kìí ṣe gbogbo ẹni tí ó bá jẹ́wọ́ ipi ọlọ́run ọba tààlà òun lọ́ba gbogbo nǹkan òun ni adẹ́dà rẹ̀ òun náà wá jẹ́ pé nígbà tó ti lè jẹ́wọ́ bẹ́ẹ̀ ni tó ti gbà bẹ́ẹ̀ ni yàkónà ábìdànlá ó ti di ẹrúsìn ọlọ́run náà nìyà kìkì di ẹrúsìn ọlọ́run ọba dúnà máa síwá kèkí ìdẹ́rú sí ọlọ́run ọba pé ní kò sí nǹkan míì yàtọ̀ sọ́lọ́run ọba ẹnu gbólóhùn tó sọ ìjẹ́wọ́ òun kò kí ìtumọ̀ sí bẹ́ẹ̀ torí pé àwọn kèfìdí àkọ́kọ́ yìí náà gbà bẹ́ẹ̀ àmọ́ ọlọ́run sì gbà pé ní wọn wọn ọlọ́run ọba wọn ò sí náà náà ni àti àwọn kan míì tó ń bẹ tó yẹ ká fi kún tawhid rububiyya yìí kí a fi wá di olùjọ́sìn fún ọlọ́run ọba subhanahu wa ta'ala bí a ìyànlá òdú na má sí wà wọn ò kí ìdí ẹni kí ń pe kí ń pe ọlọ́run nìkan ṣoṣo láì ṣe nǹkan míì ìdá ìyà yẹn ìtumọ̀ ni pé ní la yakunu abidan lahu wa la yakunu da'iyan lahu la yakununa da'iyan lahu duna ma siwa pẹ̀lú tawhid ìdí khaifan minhu wọn ò kí ìdí ẹni kí ń páyọ̀ ọlọ́run nìkan ṣoṣo dúnà máa sì wà yàtọ̀ sí ọlọ́run ọba yìí yùwálì fi wọn ò kí ìdí ẹni kí ń fẹ́ràn kí ń fẹ́ràn gbogbo nǹkan torí tọ́lọ́run ọba wà yóò áàdì fi wọn ò kí ìdí ẹni kí tó ẹgbẹ́ ní máa ń tako tọ́lọ́run tọ́ba tako ìyẹn lórí nǹkan kan al-amru bil ma'ruf wan nahyu anil

kò tí ìdíbẹ̀ torí kí ni wà á mọ́tòlè mọ́ṣìrìkì ní àkàrù torí pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́ṣìrìkún àwọn tí wọ́n ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba tí wọ́n ń pè òòṣà tí wọ́n ń pè nǹkan mí pàpà yóò láti ìgbà àkọ́kọ́ yẹn àkàrù bí anna Allah khaliqu kulli shay àwọn kan bẹ kí ó sì pè àwọn àwọn kan bẹ tó pé àwọn làwọn máa dì mọ́ tó pé àwọn náà wàá gbà wọ́n lẹ̀ wájú ọlọ́wọ́n ọba èyí mo sàlẹ̀ fún yín láìpẹ́ ènìyàn èè oníṣùfọ̀ à yùṣìrìkúnà yùṣìrìkúnà hùn bì í wọ́n wá ń pa àwọn nǹkan wọ́n ń pa wọ́n pọ̀ mọ́ Ọlọ́hun báwọn ṣe ń pa wọ́n pọ̀ mọ́ Ọlọ́hun ẹ̀tọ́ tó yẹ kó wọ́n fọ́ Ọlọ́hun irú àpọ́nlé irú ìgbégẹ̀gẹ̀ irú ìbẹ̀rù irú ìfẹ́ tó yẹ ká ní sọ́lọ̀ nìkan ṣoṣo ọ̀rẹ́gbẹ́ wá ní sáwọn nǹkan náà tó pé definitely kò sí bí o ṣe ní níbẹ̀ tó kó gbà pé nǹkan ní ò ní ìdí ẹ̀lọ́sọ́dọ̀ ọlọ́run ọba gbogbo ìfẹ́ tó ní sọ́lọ̀ ọkọ̀ gbọ̀gbọ́lọ́ ní sẹ́lẹ̀ yìí náà ìbẹ̀rù tó ní sọ́lọ̀ ọkọ̀ ní bẹ̀rù sẹ́lẹ̀ yìí so ìkẹ́lọ́ ọlọ́run ọ̀fẹ́ gan nìyẹn ìta pè ní ṣíríkù gangan nìyẹn ká máa ro ọlọ́run pọ̀ mọ́ nǹkan àmì inú ọkàn wa àbí bí sẹ́sẹ̀ táńpé ṣíríkù gan nìyẹn kọ́lọ̀kọ́lọ̀ àwọn bí ọlọ́run ọba so ìmọ̀ serú ẹ̀ òun gan náà lóhun ọ̀fẹ́ torí ìdí eléyìí àṣeká jìnà sí pé à ń fi ẹnìkan salálà láàrin àwọn àtọ́lọ́run ọba káàmì kan máa bọ́lọ̀ direct náà lọ́nà bá fẹ́ àwọn ọmọ ṣìrìkú wọ̀nyí aqarru bi anna Allaha khaliqu kulli shay wọ́n fi díẹ̀ múlẹ̀ pé ọlọ́run dá gbogbo nǹkan àmọ́ asibatu ṣùfàá àmọ́ wọ́n tún fi òun náà ni àwọn olùṣìpẹ̀ àwọn tí ó sálàlà wọn láàrin wọn àti ọlọ́wọ́n bá alladhina yushrikunahum bihi kí wọ́n wá ń pa àwọn nǹkan mọ́ ń pa wọ́n pọ̀ mọ́ lọ́wọ́n bá wa ja'alu lahu andada láti bí eléyìí wọ́n wá ń fi ń pàápọ̀ mọ́ lọ́wọ́n bá àwọn orogún tọ́pọ̀ wọ́n mú àwọn orogún tọ́pọ̀ wọ́n pa wọ́n pọ̀ mọ́ lọ́wọ́n bá so ibi táwọn orogún ti wáyé náà nìyẹn àwọn kí ń sin àwọn òòsà

tẹbá ti fẹ́ rí ránkí ọlọ́run ẹ máa wá sọ́dọ̀ rẹ̀ tẹbá ti fẹ́ ṣe kíníkan ẹ máa wá sọ́dọ̀ ẹ̀ so bí ọ̀rọ̀ ẹgbọ́ ti bẹ̀rẹ̀ náà rèé àwọn ọmọ tí wọ́n máa mú wá bẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ nísìn àwọn ọmọ ìdí tí wọ́n fi gbẹ́ èrè yẹn àwọn bàbá ní ti kú àwọn ọmọ kàn kí ni wọ́n wá bẹ̀ wọ́n rí bí bàbá ṣe máa ń ṣe bí bàbá ṣe wá bẹ̀ yóò jòkó jì àwọn rẹ̀ pé nítọ̀ bàbá yìí máa ń béèrè nǹkan tó bá fẹ́ lọ́dọ̀ nǹkan yìí ni báwọn ọmọ sí máa ń béèrè nǹkan àwọn ọmọ náà tó dé wọ́n bá tán ṣe bẹ́ẹ̀ ọ̀hún di pé ní wọ́n ti wá já ọkàn kó bí pé ní wọ́n gé aláàlà láàrin àtọ́lọ́hun bí kò sí pé àwọn ẹ̀kìtì ní o wọ́n ti di ọlọ́hun tó pa àwọn ọmọ ọmọ tí wọ́n dé lẹ́yìn wọn àwọn ọmọ rísì kí àkọ́kọ́ mọ́ obìnrin ni pé àwọn tí wọ́n dé ní gba ọlọ́hun wọn ni ọlọ́hun bàbá wa ni ọlọ́hun bàbá jẹ́ bàbá wọn sì ni ìkàrí bàbá wọn sì ni ṣíkè náà so bí ó ṣe dé kí ọ̀rọ̀ ẹbọ fi dáàrin wọn nìyà kọ́lọ̀ náà kọ́ ọba kọ́sàlẹ̀ ó kò mọ̀nà fún wa qala Allahu ta'ala ọlọ́kì sọ́nù àyà mẹ́nu al-Qur'an al-Karim suratu Zumar am ittakhadhu min dunillahi shufa'a ẹ̀rí àyà ìgbẹ̀lẹ́lọ́ wá fi ń takò wọ́n tọ́nà fi sọ gbégede ipé ni à èése wọ́n kí wọ́n fi mú àwọn olùsìpẹ̀ míì àwọn aláàlà míì láàrin òun àti wọn kúl awalaw la yamlikuna shay'an wala ya'qilun sọ fún wọn wípé ní àwọn tẹ́lẹ̀ mú aláàlá láàrin ìyàtọ̀ lọ yìí ẹ̀dá ni wọ́n bí kìí àwọn ẹ̀dá sì ní wọn ò ní kápá kankan àti sin kankan pàpàá jùlọ àwọn tó ti kídò kú àwọn tó ti di òkú tàgbà pé wọ́n ti kú lónìí ara wọn tí wọ́n pe àwọn tí wọ́n pe láàfáà àbáwọn tí wọ́n pe ní ṣéhù tó jẹ́ pé iṣẹ́ òun yẹn ti kú àìmọye ọdún ló ti kú àmọ́ síbẹ̀síbẹ̀ wọ́n sì gbà pé ní iṣẹ́ òun pé ní nǹkan kan kó lè máa ṣe fáwọn àwọn náà rí gbogbo bí ń ṣe lónìí ọ̀gọ̀rọ̀ mùsùlùmí kí n fọ́ọ̀bù sínú ẹ̀ òun ní fẹ́ gbọ́ pé ní àpá àwọn àbí ṣéhù kẹ̀kẹ̀ dákọ̀ ti kú pẹ̀lú òun ní fẹ́ gbọ́ ó fi hàn pé ní ọlọ́run wọn sọ bí pé ní àwọn nǹkan ò ní kápá kàkàkọ́ lè

kul lillahi shafa'atu jami'an sọ fún wọn pé ní tọ́lọ́ ní gbogbo ìsìnpẹ̀ yẹn tọ́lọ́ nìkan ní ṣe a sì pé yíyàlè kí a mọ̀ àgbúgbò àwọn èrí tó wá pé ní àwọn kan ó sìnpẹ̀ àwọn kan ó sìnpẹ̀ lóòótọ́ ni bóyá padà bá àlàyé débé àpó bálàyé dé fún wa ipe ní ẹni tó bá ha Quran yóò sìnpẹ̀ àwọn òbí rẹ̀ ẹni tó bá ṣe báyìí yóò sìnpẹ̀ pàpàjùlọ níbi sallallahu alaihi ẹni tó bá kẹlẹ́ anábì sọ̀rọ̀ sọ́lọ̀ anábì yóò sì pẹ̀lẹ́ ìjọ àlèkè àmà àtàkà anábì sọ pé ní ẹni tó bá sọ nǹkan kí làdá ni ń sọ nígbà tó máa ń pè wọn kí wọn máa ń kẹ kí ń sọ kí làdá ni ń sọ nígbà tó wá parí tó wá ṣe àdúrà tí gbogbo àwọn tá a máa ń ṣe yẹn aláwọ̀ bá ti dàwọ́ tó tá a ní ìsìnkú òun ó ti fìdí múlẹ̀ fún ẹni bẹ́ẹ̀ ìjọ àlèkè àmà àmọ́ nǹkan táwọn sọ ń bì lẹ́yìn tàbí Muhammad sallallahu alayhi wa sallam ẹni kan tó mú nọ́ọ̀sù kan fún wọn wá bóyá àyà Kùránì àbí hadith kí ó sọ pé lágbájá báyìí o òun náà ọlọ́wọ́n gbọ́sùn pẹ̀lú ìjọ àlèkè àmà wọ́n kàn sọ àwọn categories àbáwọn ìròyìn àbáwọn bí àwọn caricarias caricarias tó pẹ́ni tó bá wà ní caricarias yẹn tó ó ṣeéṣe kọ́lọ̀ wọn fún ní ọ̀dà àti ìjọ àlèkè àmà àmọ́jọ wá dára lójú pé ní lágbájá yìí torí pọ́ hákọ̀ rẹ̀ lápẹjúwe yóò wà náà tọ́lọ́wọ́ fún níṣìpẹ̀ yẹn lóòótọ́ ọlọ́run ti kàríkò ìpẹ́ ní kọ́ hákọ̀ rẹ̀ àmọ́ lágbájá báyìí eléyìí gẹ́gẹ́gẹ́gẹ́ yìí zaidu yìí tọ́ hákọ̀ rẹ̀ yìí ìjọ wà nù wọn kò sí tábàsì lórí èèyàn tí ìbọn wá sí ó fi hàn pé ní ká máa wá ìsìpẹ̀ yẹn náà lọ́sọ́dọ̀ ọlọ́run bá látàyè yìí náà ni ìpè ọlọ́run bá o tàbí kìfìdí mọ́lẹ̀ Kama máa bẹ lọ́run tà nẹ́bì yà ìpẹ́ lọ́run dákùn sí jẹ́ kí n wà mẹ́ta nẹ́bì sí pẹ̀pọ̀ èyí ń dábẹ̀ ká sì máa ṣe àdúrà ká ní ká ṣe kí pé ní kìí ṣe ìta àkàmọ̀ wí lásán iṣẹ́ ṣíṣe ni so bẹ̀lá kí bí ìta nẹ́bì ní ká máa wí yẹn kí a bá kí pẹ̀rún ká máa wí lẹ́yìn náà káwá nípa ń tẹ̀lé ìlànà níbi sọ̀rọ̀ sọ̀lọ̀ à ń tẹ̀lé súnà rẹ̀ nìyẹn a sì nífẹ̀ẹ́ ní ìfẹ́ ti tòótọ́ kò ní pé ẹni tí ó tẹ̀lé súnà níbi kí ó náà rẹ̀ tọ́wá lóhun òun fẹ̀mí ṣe kó sì pẹ̀

padà ìjọ́lẹ̀ kí á mẹ́ nìkan ẹni tó owó mọ́un wípé wọ́n ń bẹ́ lọ́wọ́n pé kó òní kó ṣe ìsìpẹ̀lẹ̀ ìjọ́lẹ̀ kí á mọ̀ wọ́n ìjọ́lẹ̀ kí á mọ̀ tí ó bá ṣe náà kí ó sì pẹ̀ ń kọ́ tó pé wọ́n ọmọ wọ́n ọmọ kalẹ̀ ọmọ wa kí ń wù lóòótọ́ wọn wọ́n lọ́mọ kọ́ hákùrán wọ́n lọ́mọ wọ́n pé ní àpá àlábọ́yá kan ni wọ́n lọ́mọ àmọ́ wọ́n ọmọ nǹkan tí ń ṣe lábẹ́nú wọ́n bá nìkan lọ́mọ ìdíjẹ́ lọ́mọ sókè ní kan o lè sì pẹ́ wájú òun lọ́nà ni àfẹni tó òun bá yọ ọ̀dà fún ìyọ̀dọ́ lọ́wọ́n kọ́ wọ́n jálè kíámà kí wọ́n tó rí sípẹ̀ gbogbo ẹni tí ó bá sípẹ̀ fún yàn jálè kíámà ọlọ́run gbọ́dọ̀ yọ̀ ọ̀dá fún ibi ókè ah, wọ lágbájá mo kiri gbogbo ìmánì rẹ̀ àti sẹ́gbẹ̀ òsèláyé ń wẹ̀ láyé mo rí pé kèmìnì kan náà ló ń ṣe ọyá mo yọ̀dá wọ́n máa ṣe pẹ̀ tí wọ́n á máa yin láyé ṣé wò lọ́rọ̀ yìí ti ń ṣe yìí bíbí ọkàn rí jalá sẹ́yìn ọkàn rí ṣéwù kan ṣe kìíní kan ṣéwù ń ṣe tẹ̀sùbá ṣéwù ń ṣe àsìkiri ṣéwù ń ṣe kìíní kan ìkẹjú wọlé nìyà kí ni ṣéwù ń ṣe lábẹ́nu kí jami'an gbogbo àwọn sí pẹ̀yàn ọ̀dọ́lọ́ ni a máa wá sí tàbá ti dìmọ́lọ̀ subhanahu wa ta'ala ọ̀nà olágbà dìmọ́lọ̀ káàna àmà sí tẹ́lọ̀ oníkàsí bàbá ṣe lágbára ma ìkẹrẹ ní jẹ́ ni ọ̀ tẹ̀lé tọ́lọ́hun ọ̀ ń sẹ́ lọ́hun ọwá lẹ́nì kó sì pẹ̀rẹ̀ sẹ̀pẹ́lẹ̀ ìkẹrẹ jẹ́ ni ìsù ìpẹ̀yàn ó ní kọ̀ndíṣẹ̀ méjì yẹn kọ̀ndíṣẹ̀ àkọ́kọ́ ni pé ẹni tọ́lọ̀ wọn yọ̀ ọ̀dá fún àwọn òsì máa lẹ́yìn náà wọ́n náà kí wọ́n kí wọ́n á sì pẹ̀ fún kọ́nà kí wọ́n á yọ́nú sí ọ gẹ́gẹ́ ìpẹ́lẹ̀ ọmọ yọ́nú sí ẹsìn pẹ́ rẹ̀ àṣẹ ta bá rí Abubakar lápèjúwe níjàlè kíámà Ọlọ́run ló ń yọ ọ̀dà fún kó sì pẹ̀ àṣẹ àwọn kí ó tún sì pẹ̀ gẹ́gẹ́ Ọlọ́run náà ni ó tún sí kíni òun náà ni ó tún sẹ̀ lẹ́kì ẹ̀fún kọ̀ parí láì ṣẹfẹ́ àti jẹmíyà àtẹni tí ó sì pẹ̀ àtẹni tí wọ́n sèé fún gbogbo wọn tọ́lọ́ náà ni Ọlọ́run náà ni ó ń yàn wọn mo rò pa ṣùgbọ́n yí dáadáa báyìí tabagbọ́ yé bẹ́ àsọ́lọ̀ nìkan láàmà wá lásọ́dọ̀ rẹ̀ kọ́nà kó jó yé wa dáadáa kó ìjẹ́ ká lè ṣiṣẹ́ ká ṣiṣẹ́ tọ̀ ọlọ́ni lillahi shafa'atu jami'a lahu mulku samawati wal ardi tọ́lọ́ ni gbogbo ọlá sánmà àti gbogbo ọlá lẹ́lẹ̀ tí ẹ ní ṣe kò sẹ́lòmí ma kò sẹ́lòmí ma àpọ́lọ́wọ́ ba subhanahu wa ta'ala tó ní kápá nǹkan àpọ́lọ́wọ́ ba ọlọ́tún sọ nínú àyàmì suratu Yunus ọlọ́ni wọ̀yá àbùdúnà akìdíwá min dunillahi ma la yadurruhum wala yanfa'uhum ọlọ́ni èmà èmà lọ́jẹ́ kárí àwọn kan tí wọ́n máa sin nǹkan míì kí è sọ lọ́hun tàbí pé wọ́n sin nǹkan míì táwọn wí ẹ̀sìn táwọn wí yàn ẹ jẹ́ ká máa gbọ́yé in very large scope kèye pé ní àwọn òfin kalẹ̀ fèrè nìkan láàmì pẹ̀lú ẹ̀sìn yìí ẹni tí ó ń sàdúwà ń pè kí ń pè kankan kókó pọ̀lọ́run bí àdúwà rẹ̀ kí ń ṣe àbí ń pè kankan pẹ̀lú ọlọ́run so ń nǹkan mí lẹ́yìn ọlọ́ni ẹni kí ń bẹ̀rù kankan mí ó ń bẹ̀rù àwọn ayé ń bẹ̀rù ìyá rẹ̀ àbí ń bẹ̀rù kìnnìkan bí sì ń bẹ̀rù ọlọ́run ọba ó ti pa àkànṣe pọ̀ mọ́nà bí ìfẹ́ yẹn àbí ibi bẹ̀rù yẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bá ṣe mọ́ sọ fún wa ètí ń ká pè lẹ́sìn yìí ó gbàyè gan ó sì fẹ́jú tọ́yẹ kí mùsùlùmí ó ẹ̀sìn yẹn tàbí ní fi ìtàn mí tàbí pàkà mí pọ̀ mọ́lọ́run bá ń bẹ̀ tó gbé yẹn pàkà mí pọ̀ mọ́lọ́run bí ẹ̀sìn ọlọ́run ní gbà o inna Allaha la yaghfiru an yushraka bihi ọlọ́run ní èéṣe wọn tí wọ́n ń sin nǹkan mí kí ẹ̀sìn ọlọ́run ọba ma la yadurruhum ìjọ pé ní kò lè ṣe wọ́n ní sùtá kankan kò lè ṣe wọ́n sùtá kankan ìrọ́lọ́wà ń díẹ̀ àtà àwọn tí wọ́n pè ní yẹ́ òṣòro ń gbà àbẹ́yà jẹ́ àbóṣọ́ àbálìjẹ̀nú wàláyé tó bá di ọlọ́run mú dáadáa pẹ̀lú àwọn àzíkiri kánábìlì ká máa ṣe pẹ̀lú ọgbọ́ ọlọ́run wọn ní ṣe nǹkan kan fún kí wọ́n fẹ́ ṣe àwọn oníwọ̀n kàn sí ra wọn lan yusibana illa ma kataballahu huwa mawlana kò sí ìkẹjọ lè bá mú mi ní òdodo àyàfi tọ́lọ̀ bá kọ́ fún kí ọba ní ọba ní ọba ọkọ̀ wá wọ́n wá rí pé nǹkan míì tó gbé lómi lọ bóyá student ni tó ti gbé orí kò lẹ́rí olómi ó ti gbé ẹ̀yìn èkó ó ti gbẹ́sẹ̀ rẹ̀ kó wọ́n kàn jáde kọ́kànlá ọkọ̀ ní lápá lásán ọlá àbòsí dúkẹ́ lọ nìyà so àyọmọ́yà wọn nígbàgbọ́ ni wọ́n láwọn lè gbé àlìjànú gbé wọn nígbà tó gbé ìbòmí ní ó gbé wọn lọ ebi tó gbé wọn lọ gọ́lọ́kì oúnjẹ tó pàdé okú mẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so fi hàn pé ní Ọlọ́run subhanahu wa ta'ala o nìkan láni dìmá ọlọ́run náà yìí òun ní máa ń ṣe gbogbo tí ń ṣẹlẹ̀ ẹnu ọ̀gbá ní kálọ̀kọ́lọ̀ ní sàbúrú àmọ́ gbogbo tí ń ṣẹlẹ̀ yẹnyẹn ọkàn sẹ̀yìn ọlọ́run ọba àwọn nǹkan méjì ń pè yìí láyé dúró wọn ò lè ṣe wọ́n ní sùtá kankan wọ́n láyà ń fa òhun bẹ́ẹ̀ ni wọ́n sì lè ṣe wọ́n ní àǹfààní kankan wọ̀yẹ̀kùnrúnà haúlá ìṣòfò àáwùnà wọ́n wà kúl ọlọ́ni sọ fún wọn ẹjọ́ ẹ̀sìn lákàyè nú wọn kún sí lákàyè akùnàbí ọ̀nàlọ́ àbìmọ̀lá yà àlọ́mọ̀ fi sàmàwákì wà láàfin àrdí sí ẹ̀yìn lẹ́sẹ̀ a máa sọ fọ́lọ́hun ìtọ́lọ́wọ́n ọba ọmọ ní sánmà kí ọmọ ńlẹ̀ẹ́lẹ̀ ẹ̀yìn lẹ́sẹ̀ máa sọ fún ìtumọ̀ ní pé ọlọ́run lọ́mọ ẹ̀yí kọ́ lẹ́mà atunabbi'una Allaha bima la ya'lamu fi samawati wala fil ardi sí ẹ ma sọ fọ́lọ́run ẹlẹ́sẹ̀ ma sọ fọ́lọ́run ọba nǹkan tọ́lọ́run ọmọ nílé ìròyìn pé ọlọ́run ọba ọmọ nílé àti ní sánmà ọlọ́run ní subhanahu wa ta'ala amma yushrikun ọlọ́run fọ́rẹ̀ ẹ̀mọ́ ọlọ́run bá ti fọ́rẹ̀ ẹ̀mọ́ Allahu akbar gbogbo eh, eh, eh, ọmọnìyàn míì tó kọ́ máa ṣẹbọ tó kọ́ máa ṣe tó wù ọmọ bá ti ọtún fọ́lẹ̀ ọtún fọ́lẹ̀ mọ́kò mẹ́ nítorí ẹ̀jẹ́ ni bí àwọn bàbá akẹ́mọ́ ọlọ́ ni bẹ́ẹ̀ báyìí mi mú kí yẹra mi kẹ́yìn lẹ́yìn ọ̀pọ̀ bó ti wá bí àdís àdís lálàáfíà ọlọ́run ni aná agẹnà ṣòràká ọlọ́run òun ni tí òun rọrọ̀ ju gbogbo ẹni tó rọrọ̀ lọ òun ni tó lọ́lá ju gbogbo ẹni tó lọ́lá lọ tanimọ̀ fún ni tanimọ̀ fún ìyàlọ́rọ̀ ni ọlọ́run wa ni gbogbo ẹni yóò tọ́ bá wá lóhun sí kankan ní ẹ̀sìn aṣíraka mẹ́rí gẹ̀yìrí tó wá kọ́ pa kí mo ṣe yìí

ẹni tó lówó jù nàìjíríà lápèjúwe lónìí tani Dangote kó àbíjá lójú ojú Dangote bàbá bàbá yẹn aléjì Dangote ìwọ àbẹ́mi gẹ́gẹ́ bí ẹnìkan tálíkà báyìí nìsín wọ́n wà nípa ọ̀pàdé jẹ Dangote ọ̀pàdé ẹ̀ ìjọba ọwọ́ ah Dangote mo fẹ́ràn ẹ mo fẹ́ràn ẹ gan-an àmọ́sọ̀rí fáfù náírà yìí mo ní gbogbo ayé mi ọwọ́ ayọ̀ fáfù náírà oníbàrà kankan wà lẹ́gbẹ̀ẹ́ kan lẹ́gbẹ̀ẹ́ kan pé wọn tó dúró pé pé wọn wá kí Dangote ogun olówó àbí kó bò wọn kan ọwọ́ nítò fọ́ọ̀mù náírà yìí Dangote gbà á ẹjọ́ pín àti wọ́n bàbá ní bàrà yìí oníbàrà àti Dangote kọ́ lọ pé five naira kọ́ àpòsí one thousand kó lè bá one million kọ́ àpòsí jírí lílẹ̀ lọ́wọ́ fún Dangote ọ̀rẹ́kẹ́ni kan kọ̀ ìkọ́jọ́ pín tí ó dùn mọ́lá bí ó bínú tó jẹ́ ọmọ jẹ́ Dangote àríyàn five naira lọ́wọ́ fún mi so àpèjú ọlọ́run wájú yi lọ lillahi masalala ala ọlọ́run da gbogbo ayi ta ní jẹ́ Dangote ní wájú ọlọ́run ba ta gbogbo ọlọ́rọ̀ ayé nínú níbi ọ̀rọ̀ tọ́lọ́run ọba subhanahu wa ta'ala òun náà kí fún gbogbo wọn ni túnbọ̀ wá ní wọ́n sì kankan ìwọ miskin ìwọ tálíkà ọwá dé ẹnìkan tó ń bẹ àlìjẹ̀nú kan ni àbí àfá kan ni wọ́n ní àfá kan ni àbí ká lọ bá àfá yìí tàbá lọ bá àní káwọn wọ́kọ̀ lè ṣeéṣe àbí ẹnìkan kan ni wọ́n ní bẹ́ẹ̀mì kan ni sẹ́ pé ní the same kid náà nìyẹn jùmọ̀ náà nìyẹn ọlọ́run fẹ́ kọ́ wá báwọn direct ìfẹ́ ọkàn rẹ̀ ìbẹ̀rù ọkàn rẹ̀ ìgbéra mọ́lẹ̀ ní ẹnìkan

kama khalaqnakum awwala marra wa taraktu ma khawwannakum wara zuhurikum gbogbo tá a ṣe fún yín lọ́rọ̀ lágbára lásìkí nípò sẹ́nitọ̀ ni pírẹsidẹ́ntì ni gómìnà ni kíníkan ni gbogbo ẹ̀ nígbàtí kú bá dé parí ẹjì gbogbo ẹ̀ sẹ́yìn wa ma nara ma'akum shufa'akum alladhina za'amtum so muhalli shahidi mi ta lọ ni àwọn arílò nìkan wá bá yín kókó wọn gbà yín lẹ̀ àwọn tẹ́ ń pè pẹ̀lú ọlọ́run kẹ́ẹ̀dẹ́ àwọn ni wọ́n sì pè yín lọ́dọ̀ ọlọ́run àwọn dà àwọn dà lónìí àrí wọn mọ́ wọ́n mọ́ dára máa kún ṣe fún ákún alẹ́dí na sàmtún àtọ́pẹ́lẹ́ àwọn lẹ́rìn rò pé láyé gbàṣẹ wà láyé pé wọ́n gbà yín rẹ̀ anahun fi kí ọ̀pá gbà bẹ́ẹ̀ ni kí láàbùrọ̀ kí máa lọ bá àkọ́kọ́ rí kí a wá pé ní ẹni ìhúnà kí nìkan kí ń ṣe ń gbèsè ayé ẹ̀ tọ́wọ́ àkọ́lọ̀ nìkan ní ń ṣe nǹkan gbèsè ayé rẹ̀ ọlọ́ nìkan rẹ̀ lọ́mọ lọ́ba tọ́wọ́ kí a bá nǹkan míì báyìí omi ọ̀pẹ́ ní nǹkan náà nìkan kí ń ṣe ń gbèsè ayé rẹ̀ ìwọ̀ pé ní zàmùtò anáwọn fi kò ṣòro ká wọ́n ní làkọ́lì takọ́ ta àbẹ́yìnàkù lónìí o láti mú sàárè tọ́ wáyé kẹ́kẹ́ àmúyẹ̀dẹ́ gbogbo tó so yípo yẹn gbogbo òjìjá ìfẹ́ tó ní sí ni àyàgbéka kan tó ń ṣe fún ni àwọn àbáwá kan ní àwọn iṣẹ́ wuwa ni àwọn kan ní kankan ní akáwàkì dẹnu sàárẹ̀ ni wáyé dẹnu sàárẹ̀ gbogbo ẹkì parí takọ́ta àbẹ̀yìnẹ́kò wàdọ́là áńkò mọ́kùn tó ń tasọ̀ ọmọ gbogbo nǹkan kẹ́ wá ń pè ẹkẹ́ fẹ̀mí sí ẹ gbogbo ẹ̀rẹ́ rí mẹ́lòdì gbogbo ẹkì sọ̀rọ̀ mọ́yìn lọ́wọ́ kọ́lọ̀kọ́ sàánú ọlọ́wọ́ bá kọ́lọ̀kọ́ làwá o mọ̀bẹ́ká débi pọ́ǹkì kásáré àwọ̀kọ́lá ta'ala wàmínà nas inú ayé àmì ọlọ́jọ́ pé ní ayé inú àwọn ènìyàn man yattakhidhu min duni llahi andada yuhibbunahum ka hubbillah adínú àwọn ènìyàn tó pé ní wọ́n mú àwọn nǹkan míì lọ́lọ́run àbí wọ́n mú àwọn nǹkan míì pọ̀mọ́ lọ́wọ́ bá ẹ̀rí táwọn sọ pé wọ́n mú pọ̀mọ́ lọ́wọ́ bá ìtumọ̀ ní pé ní wọn ò tako Ọlọ́run wọn ò tako Ọlọ́run bẹ̀ àmọ́ wọ́n mú nǹkan míì pẹ̀lú ẹ̀ kíkọ́ ọ̀tọ̀ ní ká tako Ọlọ́run kọ̀mplikìtì pé kò sọ Ọlọ́run àwọn ìdílé lẹ́yìn àmọ́ àti ìgbà Ọlọ́run bẹ náà làwọn tá à ń bá sọ̀rọ̀ yìí jẹ́ kí wọ́n pa kan nípa ọlọ́run yìí yuhibbuna ka hubbillah wọ́n wá máa fẹ́ràn kan kí wọ́n papọ̀ mọ́lọ́run yìí gẹ́gẹ́ bí ó ṣe fẹ́ràn ọlọ́run Allah subhanahu wa ta'ala so bí káwọn fàájì mú ọ̀rọ̀ pé ní ìfẹ́ ẹ̀sìn ni ìfẹ́ ìfẹ́ ọlọ́run ká nífẹ́ ọlọ́run òun gan ní gbogbo ẹ̀sìn káwà sọ́ra ká máa jẹ́ kí ìfẹ́ nǹkan ní ọwọ́ àlọ́kan wa kó kìtọ́ ọlọ́run bá lọ ẹ́ ìpé ń bí àwọn tọ́lọ̀ takò ń bí ìfẹ́ wọn àkíkan ó ṣe déédé ni ó ṣe déédé ni ọlọ́wọ́ ni walladhina amanu ashaddu hubban lillah so ọlọ́wọ́ kí ma nature àwọn ọmọnìyàn ipe definitely a nífẹ̀ẹ́ kàmí láyé a nífẹ̀ẹ́ owó a nífẹ̀ẹ́ ọmọ a nífẹ̀ẹ́ àwọn òbí a nífẹ̀ẹ́ ìyàwó a nífẹ̀ẹ́ ọkọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ alladhina amanu ashaddu hubban lillah àwọn tó bọ́lọ́wọ́ gbọ́ ìfẹ́ tọ́lọ́lọ́gbọ̀lọ́ gbogbo nǹkan yìí lọ gbogbo àti máa ń wá owó lọ́nà kí ọ̀dà wọ́n pààyàn ni wọ́n ṣe gbogbo tí wọ́n ṣe ìfẹ́ owó yẹn lọ ga jù lọ́kàn ọ̀jọ́ náà balọ̀ àwọn tó ń tẹ̀lé ìyàwó wọn tí ń sìn wọn lọ́dà ìfẹ́ ìyàwó ìyàwó ga jù lọ́kàn ọjọ́ náà balọ̀ àwọn tí ń lọ sí sìnà ìfẹ́ kọ́sàbọ̀mì sùn náà ló ga jù lọ́kàn ọjọ́ náà balọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so gbogbo àwọn kan tí nǹkan ó ti máa hàn sí wa nìyẹn kọ́nà kọ́ sàánú ọlọ́run ọba so ولهذا من أكباء أولاء يسجد للشمس والقمر والكواكب ويدعونها تريد إليه àwọn arí nínú àwọn àwọn jẹmọ́ wọ̀nyí àwọn tí wọ́n pa kan ní pọ̀mọ́lọ̀ wọn báyìí a rí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì tí wọ́n ń pa pọ̀mọ́lọ̀ nù wọn oríṣiríṣi ni àbá ní adé ni kí n forí kalẹ̀ fóòrùn ẹni kí n forí kalẹ̀ fóṣùpá àbáwọn ara wọ̀ kí wọ́n sì ń pè wọ́n wọ̀yẹ̀ sùm wọ̀yẹ̀ ń súnmọ́ yakul wọ́n bá sọ pé inna haza laysa bi shirk wọ́n bá lè ṣe ẹbọ innama shirku idha ìtàkàlìtà anna a al-mudabbir la wọ́n bá sọ pé tọba nígbà tó kí tó dẹbọ ni pé tọba wà pé ní àwọn nǹkan ni wọ́n ń darí ètò rẹ̀ wa idha ja'altu a sábàbà àmọ́ tọba kọ́ bá fi àwọn nǹkan ṣe sábàbí pé kó ṣe sábàbí ni kí ó gbé ọdẹ́dẹ́ ọlọ́wọ́n ba wà wá sítọ̀ kò fi sálálà lam akun mushrika èyí ẹsẹ̀ bọ èyí nígbóyà àwọn mí nìyẹn o kí ó sì bá mu bẹ́ẹ̀ ومن المعلوم بالإنكرار من الدين الإسلام أن هذا شرك أفاني جاسي ماني يكي gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹbọ náà ní jásí ipa nǹkan mẹ́pọ̀ mọ́tọ̀ náà ní jásí gẹ́gẹ́ ọba sí mẹ́rin àwọn èrí tó fi dìbìnrin náà inú Islam so ẹjẹ́ ká dómi torí àsìkò tí ó ti lọ àtìparí ọ̀rọ̀ àfà ṣe Islam ìjẹ mímí ohun tá àti káàbọ̀ yẹn ọ̀rọ̀ àfà ṣe Islam ìjẹ mímí yẹn nínú kíra àwọn mẹjìmú fatawa ni àbí ó ti mẹ́sàn kíra àwọn kẹlẹ̀ ẹjẹ̀ láwùl abuham jẹ̀láwọ̀ àpá so náà àpá kì í sọgbà wà láyé ọlọ́kọ̀ bá san wọ́n lẹ́sìn dáadáa so insha Allah òkè kó kíbọ̀ ọlọ́kọ̀ jẹ́ kó bá dáadáa a mọ̀ tẹ̀síwájú níbi ọ̀kankan aya Qur'an wa ma khalaqtul jinna kó kí a sì àmì síbẹ̀ insha Allah so èyí tá a sì tó jẹ́ déédé ọlọ́kọ̀ bá lẹ́sìn fún ọlọ́wọ́ bá èyí kí ó jẹ́ mistake ọlọ́kọ̀ dárí jẹ́ wà mí ọlọ́wọ́ bá هذا وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم والحمد لله رب العالمين adúgbò fún ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba kí ọyọ̀dá ìrìn ọba kí awí kí ọyọ̀dá fún wa so gẹ́gẹ́ bí àsìkò bí bèrè bá wa ẹ̀yọ̀kọ̀ àbí méjì gẹ́gẹ́ bí ìṣesí wa so náà ni kí a gbọ́ ìbéèrè insha Allah naam wa alaikum salam wa rahmatullahi wa barakatuh naam láti tẹ̀jẹ́ ẹlẹ̀ ee àbí àṣin wọ́n gbọ́dọ̀ padì ẹ náà so gbogbo àwọn wà báwọn ma anzalallahu bi amin sultan ọlọ́wọ́n bá ọ̀sọ̀ ẹ̀rí kan kalẹ̀ fún wa pé ká máa ṣe bẹ́ẹ̀ ìpìtà bá kalẹ̀ so àwọn tí wọ́n ń ṣe náà èrè kan lè rí ẹ̀rí kan mú wá fún wa inú al àbínú hadith tó lálàáfíà lórí pé ní kẹ bá ka Quran àbí kẹ bá ṣàdúrà ẹ gbọ́dọ̀ pa ẹran àbí ẹ gbọ́dọ̀ pa kankan ẹ gbọ́dọ̀ pa tí wọ́n ti ṣe ní májẹ̀mú so kódà kí nǹkan náà kí ó burú dé ò ní pé ní kí ẹ bá fi lè mú ní májẹ̀mú pé túláàsì tó o bá ṣe nǹkan nì àdúrà rò ní gbà lápẹjúwe àbí tó o bá ṣe nǹkan nì nǹkan kan ó sì ọ ó kìdí ṣírí ó kìdẹ́bọ ó kìdẹ́bọ torí pé ní kìí sọ báwọn lèyàn ṣe fún mọ́ ìkan mí nìyàn ṣe fún ìkan mí lọ́wọ́ bẹ̀rẹ̀ pé yóò ṣe fún ọ so mo rò pé ní àwọn kí wọ́n mú àwọn nǹkan náà wọnú Islam so ìgbàgbọ́ kíkì wà lára wọn bóyá kó tó wọnú Islam látàyè ìjọun nípa bí kí wọ́n ṣe máa ń pa nǹkan síbi àwọn nǹkan òsá wọn àwọn tí wọ́n ń bọ̀ gbóni wọn ni wọ́n pajá síbẹ̀ àwọn tí wọ́n ń bọ̀ kíníkan náà wọn ni wọ́n pa kíníkan síbẹ̀ lẹ́pẹ̀lẹ́pẹ̀ so ìgbàgbọ́ tó ti wá bá wọ lákàyè jọun wa bóyá náà làwọn àfa àgbà náà ipe káwọn mọ́ kí káwọn fi já wọn lẹ́ẹ̀kan náà kúrò níbi ìgbàgbọ́ yìí so àmọ́ mistake ni so eh, kíni ka ummatun qad khalat ni laha ma kasabaki wa lakum ma kasabtum so ìjọba já àṣìṣe nu àṣìṣe àwọn àfa náà náà kò bá darí jẹun kiri pé ní ìgbìyànjú kí wọ́n ṣe kẹ́bíkẹ́ islam ká àmọ́ àwọn mistake wà kọ̀ọ̀kan náà nǹkan tí wọ́n ṣe ń gbà yẹn mistake yẹn yẹ kí bóyá pé àìsí mà tó kókò sí mà tó ń gbà yẹn so àmọ́ ìbẹ̀rẹ̀ ọlọ́run wọn mà so àmọ́ ìbẹ̀rẹ̀ ọmọ kan ò lè tó láti ṣiṣẹ́ Islam àti pẹ̀lú mà so ìmọ̀ tí wàá sí fún wọn gbà ń ó yẹ kí wọ́n mú àwọn kankan wọnú Islam ń gbà nì tọ́pọ̀ náà lọ́wọ́ à ń sẹ́yìn ó sì ní effect òun náà ni ló ń lapa kíkìdì sí tọ́pẹ́ ní ìgbà tí àgbọ́yé Islam wá dé tọ́ kí mọ́lẹ̀ kìdí dáadáa tí wọ́n wá ń tẹ́ mẹ́mọ́lẹ̀ tí wọ́n ń seun làwọn mìíràn fẹ́ gbà láti fi kó wọ́n já kó mẹ́kìdì sí so kò sáwé jáde níbi pé àgbọ̀dọ̀ wà bẹ́ẹ̀ bí wọ́n ṣe wà àgbọ̀ sáwé jáde tó pé ní ìmọ́lẹ̀ ti dé ọlọ́run ti ń tẹ̀mọ́lẹ̀ Islam ikẹ́ àwọn bàbá kanáà wọn mà ogun wá kí ń mà lónìí so sami'na wa ata'na lágbọ̀dọ̀ máa ṣe lágbọ̀dọ̀ máa wí tàbá kí ń ka ọ̀rọ̀ ọlọ́run ọba àkẹ́rẹ́ níbi sàlá so mistake ni so kí akọ̀ wọn bá ní ẹ̀mí pé kankan mi wà ń bẹ́ẹ̀ so akọ̀kùn sí bídíà bídíà sì kí bídíà wọn sì máa ń bẹ ìsìn jẹ́ àtàdúrà tí wọ́n láwọn ṣe bíbẹ́ sì ni wọ́n fẹ́ mú bídíà wọ́ àdúrà yẹn náà ó ti ṣubú tọ́wọ́ kan wọ́ọ́lọ́ nìkan lókù láti ṣe jẹ́mọ́ èrò láti ṣe fún wọn àmọ́ ó ti ṣubú so ní sókídé kò sí nínú ìlànà Islam àbí nínú ọ̀nà súnà ikú àwọn síbẹ̀ wallahu a'lam wa alaikum salaam ọ̀gá kìnnà. àdàgó ìṣesí àwọn custom now ee ọdún oṣù now jẹ iṣu jẹ kí wọ́n fi ṣe ọdún yẹn so ọyẹ kákàkó ni torí pé ní kí ọmọ ṣe májẹ̀mú ọ̀kan fún yẹn gbèsè ayé èèyàn èyí kí ọlọ́wọ́n bá ò ṣe ṣé àwọn ni wọ́n lájò tó fi wúsú ọlọ́run tó rọ̀jò kẹrù sí ọlọ́run gbófin kalẹ̀ pé ní kò tó jẹ́ ọgbọ̀n sí kankanká o ẹnìkan tí ó sí kankan bá tí ó gan so ẹnu pé ní ìgbàgbọ́ kan kí ṣìtánì ti gbé sí wọn láti pìlẹ̀ yẹn so àgbọ̀dọ̀ bá wọn lọ́wọ́ mẹ́ so ìyún so àgbọ̀dọ̀ kèlé wọn tó pé ní ìmú òfin wá nígbésí ọmọ ènìyàn tí ó kẹ́ pé ní kò sínú òfin ọlọ́run ọba má anzala Allahu bihi min sultan ni am lahum shuraka shara'u lahum min ad-din ma lam yazana bihi Allah ṣé wọ́n ní ọlọ́run ọba mi ìjọ́pọ̀ ni wọ́n ń láàlẹ̀ fún wọn kí ń láàlẹ̀ fún wọn bí ọ̀rọ̀ ẹ̀sìn àbí ọ̀rọ̀ gbésí ayé wọn ike ẹ̀sìn bẹ́ẹ̀ mọ́sẹ̀ báyìí china sì ń tẹ̀lé wọn no it's a mistake so eh, aya kan kọ́ ní ittakhadhu ahbarahum wa ruhbanahum arbaban min dunillah so ọlọ́run sọ́n pa àwọn ànàsọ́ra ni ọ̀kan náà àwọn ànàsọ́ra tó Islam kí wọ́n káyà létí rẹ̀ ọ̀rìn ya ayé sin wọn mọ́ náà abúdùn ah so anábi ní ẹ̀yẹ sin wọn níbẹ̀ ni ah kò kí yíyọ ni anábi ní ṣé wọ́n máa ń payín láṣẹ pé kẹsẹ̀ báyìí kẹsẹ̀ inú gbèsè ayé àmì payín láṣẹ kẹsì máa ń tẹ̀lé wọn ah, ọ̀nà ọ̀nà wọn pa táwọn sì máa ń tẹ̀lé wọn ṣé wọ́n máa ń kọ̀ fún yín pa kankan gbèsè ayé kẹsì máa ń tẹ̀lé wọn àbí bẹ́ẹ̀ ni wọ́n máa ń kọ̀ fún àwọn sì máa ń tẹ̀lé wọn kílíkà ibà adájọ́ fún anábi ní ẹ̀sìn wọn ẹ̀sìn wọn náà nìyẹn so àdíjọ́ lára bí i àdíjọ́ ayà kálọ̀ wọ abẹ́ ayà yẹn so mi pé ní gbogbo nǹkan wà ní so Allah nìkan ló yẹ ká máa tẹ̀lé ká sì máa tẹ̀lé òfin Ọlọ́run ọba subhanahu wa ta'ala wallahu ta'ala alam ọlọ́ Naam tọ́ ee ee naam nǹkan mí náà tó kábẹ̀rù ọlọ́wọ́n ba kásìgbà pé ọlọ́wọ́n ba nìkan lọ́yẹ kábẹ̀rù ọlọ́wọ́n ba nìkan ló jẹ́ ká ṣe ìjọsìn fún bẹ́ẹ̀ bá sí ìpìkẹ̀ ìjọsìn náà sì ni ìkẹ̀láṣẹ àti ìmá nífẹ̀ẹ́ nǹkan torí tọ́lọ́n àti ìmá kórìíra nǹkan torí tọ́lọ́n ọba subhanahu wa ta'ala àwọn tí èsẹ mùsùlùmí ọlọ́run bá dán ọwọ́ ní Nàìjíríà pẹ̀lú pé ká wọnú ara wa bẹ́ẹ̀ báwo láṣẹ wá máa bá wọn lò kí àfi ní tako òfin ọlọ́run níbẹ̀ so ó ní di kí a máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa nípa rẹ̀ ní gbogbo dáadáa pípẹ́ ọ̀pọ̀lọpọ̀ à involve sínú àwọn nǹkan tó jẹ́ ìbàjẹ́ àti ìtakòtò ọlọ́run tá a ní ààfin fẹ́ ká súnmọ́ àwọn ẹni yìí ni ọlọ́run nìkan ló yẹ ká máa wá ìsúnmọ́ tá a bá ti dá wọn jọ ọlọ́run tó lọ ń gbà wá lẹ́rú ó parí àkọ́kọ́ dé àwọn nǹkan tó jẹ́ ìpìlẹ̀ nípa báwo láti máa jọ́sìn pẹ̀lú ẹnu wọn ò ní pé ní ká máa fi dáadáa ẹwà Islam ká máa fi hàn kí ni àwọn ìwà Islam nípa ìwà dáadáa kí Islam fi kọ́ wa kí kan bá dáwọ́pọ̀ pẹ̀lú wọn nípa òótọ́ kan bá wá di òótọ́ kí bá fìkan pa wọ́n sọ ọlọ́run pa àmánà kan bá wá ń díẹ̀ ìjàmbá kan bá wá ń bẹ̀ àwọn nǹkan míì tí ọ̀dá náà ká mú kí ni ká ṣe sìnẹ́ ni ká mọ̀ bá wọn ṣe ń bẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn ìwà ìsìláàmù yẹn àwọn sàhábà kìlì kìlám ọlọ́run kan bá san wọ́n lẹ́sàn dáadáa kí wọ́n tan ìsìláàmù kan bá kí wọ́n tan ìsìláàmù ká àwọn ìlú àwọn ìlú kìí ṣe ìlú ìsìláàmù nígbà wọ́n sì gbé islam débẹ̀ kèé pé wọ́n jẹ wọ́n pa pípí láì ṣẹ́bà ti gba islam àpá rárá ẹsẹ́ ti gbà wá láyè káwọn náà ká ní àyè wa bí ààrẹ ń ti lé ni báwọn náà kọ́ lé ni a sì ní àyè káwọn fi dáko káwọn náà lọ́jà káwọn lọ́jà ẹsẹ́ gbà wá láyè bẹ̀ sí kìlà láti bẹ̀ wọ́n gbà wọ́n láyè ẹni tí ń loko ń loko ẹni tí ń lọjà ń lọjà ẹni tí ń lọ ibi iṣẹ́ lọ ibi iṣẹ́ so kí kí wọ́n bá wá mí ìsìpapọ̀ wọ́n sáà ń rí àwọn ẹwà ìsìlámù yẹn lára wọn ẹwà nínú ọ̀pọ̀lọpọ̀ tó àwọn ìsìlámù bí general yàní àsìkò wa pẹ̀lú wọn kákọ́ malérí eléyìn àwọn tó bá di ọ̀rọ̀ ìtọ́jọmọ́rẹ́ ẹ̀sìn wọn àtẹ̀sìn tiwa tọ́jẹmọ́ di forum of their religion bí kí láńkí láfẹ́ pé tọ́pẹ́ náà jọmọ́rọ̀ religion wọn ni islam tó kọ́ ní kàtàsì kíláàsì làkún dínukum waliya dini tọ́wọ́ kí ń dọ́rọ̀ ẹ̀sìn àpèjú ẹ̀kẹ́ mú àwọn ibi ọ̀rọ̀ ọdún kí wọ́n ń ṣe kí súnmọ́ yìí nìsí làkún dínù kún wà líyà dínì lágbọ̀rọ̀ mọ́ lò fún wa bókì ká súnmọ́ ra wa kí wọ́n àjọwà lọ́fíìsì ní àjọwà ń bí iṣẹ́ ní àjọwà ládùúgbò ní fáwọn oúnjẹ fún wa oúnjẹ ọdún ẹ̀sìn kí ilẹ̀ ń ṣe tó bá ṣe ń jẹ mí ordinarily gbé wa fún mi ìjẹ ká sọ frankly kí là ń bẹ̀rù sí so ní náà kí ó fi wá sí ní àbọ̀dá ìjẹ́ náà tàbá sọ pẹ̀lú àpálẹ̀ in good manner tọ́wá ní kọ̀tá ọlọ́run bí òun nú ẹfí lẹ tọ́wá sì gbọ́ ikọ́ bá respect yẹ alhamdulillah a sọ fún in good manner ni ipé ah, mo appreciate kẹ́kẹ́ sí àmọ́ gẹ́gẹ́ bí ẹlẹ́sìn kì í kẹ́ǹsì tẹ́lẹ́sìn yìí lè ń ṣe lẹ́fi gbé wá àwọn ẹlẹ́sìn kí akẹ́ mùsùlùmí lèmi náà so ẹ̀sìn tèmi náà kò gbàmí láyè pé kí n jẹ́ irú eléyìí kẹ́kọ́ ẹ̀ fi kọ́ ẹ̀sìn yìí lọ́hùn ni àwọn kẹbásàsìn yìí kan wọ́n sì ń jẹ́ kọ́ wá gbé fún mi gbígbà mi gbà orí bí mi bá sì ń jẹ ìgbé wá fún ọ ìwọ́n lẹ́sùn nira ìtì ẹjọ́ àmẹ́má sọ ní ìjọ náà ọdún iléyà là ń ṣe ni ọdún àwẹ̀ là ń ṣe ni kí wọ́n bá gbé fún ọmọ gbà wọ́n lè nira ìtì ẹ̀ kò ní bí mi nú sọtọ́ bá sọ ìmọ̀ òní pẹ̀lú ọ̀nà dáadáa bá wọn èyí tó bá lọ yé òun tó bá gba bẹ́ẹ̀ alhamdulillah tó bá sì ní òye òun tó bá ní eh, àfi èjì òun ni àfi èjì rẹ̀ òun ni ẹ̀fílẹ̀ pẹ̀lú ọlọ́wọ̀n ọba rẹ̀ so ẹ má jẹ́ kí ah, a jẹ́ kí ìfẹ́ wọn àbí ìpé bóyá àjùjọ dìbò pọ̀ ká máa fi ṣe nǹkan kí ọ̀tà kò fi ọlọ́run ọba subhanahu wa ta'ala torí pé ní ọdún tí wọ́n ń ṣe gbàgbà pé ní ọdún rọ́ ni irọ́ ìkéli tí ò lóòótọ́ kò nípìlẹ̀ lọ́dọ̀ tí wọ́n gan náà nínú àkọọ́lẹ̀ wọn kò nípìlẹ̀ kankan báyìí ìpìlẹ̀ tí wọ́n kílèsì ẹ̀ sí wọ́n kílèsì ẹ̀ sí àwọn ẹlẹ́bọ Roman iná wọ́n kílèsì ẹ̀ sí wọ́n ní ọdún tí wọ́n máa ń ṣe ní ọjọ́ 25 December yẹn ní wọ́n fi nígbà wọn wá ní wọ́n jẹ àwọn christian nípa wọ́n ti ọ̀fà pàwọ̀ àwọn náà fi wá ní kí wọ́n fi ọjọ́ ọdún wọn síjọ 25 december yẹn kan wá máa lọ ọmọ pé ní ọjọ́ rẹ̀ ní ọjọ́ gíní wọ́n ń pè ọjọ́ bí christ kò nípìlẹ̀ inú bẹ́ẹ̀bù ní inú kíní kan kò nípìlẹ̀ kankan sígbàtà gbogbo ìjọ àhàn sí wa láwọn máa bẹ̀rù pé ní ọmọkùnrin mo èéjì àwọn ọgbọ̀rọ̀ èéjì wọn tẹ́lẹ̀ àgbọ̀rọ̀ fẹ́ràn wọn dídá àgbọ̀rọ̀ èéjì wọn akọ̀ ẹgbẹ́ ni ó ní ọ̀nà kalẹ̀ mọ́ fi hàn sí wọn ni torí àkìpì wọn sí islam ní kìí kàmí ní káfíkà fi hàn púpọ̀ jù alẹ́mọ́ ní wọn kó àmọ́ àwọn èkì wọn ni látàkì tó kọ́wọ́mẹ́n yu'minuna billahi wal yawmil akhir yuwalluna man hada Allah wa rasulahu walau kanu aba'ahum kọ́ pé kí bàbá wọn ni bàbá yẹ tó súnmọ́ jù tí bàbá alájọgbé àbúyẹn jẹ́ ìjọ ní ìjọ ìjọlẹ̀ lòun wí ọmọ ìwà lọ́wọ́ kánà aba'ahum aw ikhwanahum aw ashiratuhum kí wọ́n kù mọ́ ọ̀nà ẹ̀rẹ́ lẹ́nìkankan ìparí sọ́tù ìjẹ́dàlà kọ́lọ́ ni ayà wọn kí wà náà lọ́wọ́ sọ́tù ìjẹ́dàlà ọlọ́ ni òrìrẹ́ nìkan kan náà tàǹpẹ́ mùsùlùmí tàǹpẹ́ múmi ní o ìwà dúnà mọ̀ ní hadàlá kí wọ́n máa nífẹ̀ẹ́ kó tó máa fi hàn sí gbà tó bá kọjá àlàtọ́lọ́hun tó wọ́n takò tọ́lọ́ nìyẹn wọ́n lọ kánú àbá wọn kó náà kó ikú bàbá wọn ni àbá wọn ọmọ ìyá wọn kan ni àbá wọn mọ̀lẹ́bí wọn kan ni kò ti parí ẹ̀wọ̀n ọlọ́jì bẹ̀rẹ̀ mi ọ̀gá táwọn sọ̀rọ̀ àpẹẹrẹ ọ̀rẹ́ mi ibi iṣẹ́ kan ni gbogbo lẹ́yìn kò sí kò sí mbẹ̀mọ̀ sọ ọlọ́run kọ́lọ́ kọ́sọ̀ kò sí táwọn fún wa púpọ̀ insha Allah nǹkan ní táwọn ìnáà mọ̀ pé ó kí wà lẹ́kùn sọ̀rọ̀ àkàtù náà náà sallallahu alaihi wasallam náà náà ok náà sí eh, àárín okun mọ́ bá sọ ẹ́ ohun gan mú mọ̀ pé ní ìbéèrè wọ̀ wáyé láàrin yẹn náà ìbéèrè àwọn akọ́ni pé ní táwọn wo ni àròlé ànábì sàlásàlà lásìkò táwọn wáyé àròlé àròlé ànábì lásìkò táwọn wáyé so ó wà very simple àròlé ànábì ni àwọn tó pé wọ́n ń polongo súnà ànábì sallallahu alaihi wasallam àkọ́kọ́ náà àwọn onímímà warathatul anbiya so anabi ní àwọn àfáà ni wọ́n jogún àwọn anabi ọlọ́ kìí sọ anabi nìkan so kìí sọ muhammad nìkan so àṣálàm àti anabi ọlọ́ tó ti síwájú ẹ̀gán anabi pa gbogbo wọn kọ ni ó ní àwọn àfáà àwọn ni wọ́n ń jogún wọn kí wọ́n ní wọ́n ń jogún sówó ni wọ́n fi lẹ̀ ni dúkìá ni ìmọ̀ ìmọ̀ tọ́lọ́hun tí wọ́n fi lẹ̀ náà ni wọ́n fi mọ jálòlé kí wọ́n ní ìmọ̀ tọ́lọ́hun kí ni màá ìbẹ̀rẹ̀ ọlọ́run ọba òun ni mọ̀ tó ṣe déédéé àlùkùránì káàlùkùránì kí ni àdísì ń wí kí ni súnà ń wí ìmọ̀ tó wá ti ń takò yíhun àbí ìmọ̀ ìjẹ́lẹ̀ kan máa sọ fún onímọ̀ tá à ń rí tí ń takò ń bi Quran níbi súnà àbí jẹ́ ẹ̀mọ́ kátà wọn Quran kọ̀mọ́ táwọn súnà ìmọ̀ wádà al-ilmu qala Allahu wa qala Rasul ìyí tá ń pè nímọ̀ náà ní kẹ́kẹ́ Imam Shafi'i ṣe wí Imam Shafi'i ní tá ń pè nímọ̀ náà ní qala Allahu qala Rasul gbogbo wa ti yàtọ̀ sí yìí ní ìrégbè ni torí délé yìí very simple àwọn àbúrò Ànábì sallallahu alaihi wasallam láti kó tá a wà yìí ó ní àwọn àfáà súnà

àbí wọ́n àlọ́jà ìpínlẹ̀ àwọn làfà ní ogbóná so èyí òye sàrò ní ànábì àlọ́lẹ̀ ṣètàn lẹ́yìn gbogbo ẹnu mi sọ o àlọ́lẹ̀ ṣètàn lò tó kó sínú àwọn ìbísà àṣàlà àìbẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ pọ̀ lọ ọjọ́ lónìí tó pé tó fà rújú nìyẹn tó ń sọ̀rọ̀ ènìyàn nìyẹn àmú làákàyè ó ń làákàyè gẹ́gẹ́ bá ti fi làákàyè lẹ̀ táwọn wáyé ọmọ nàìjọ́ gbà lówó bó ti kẹ́nìkan ọmọ ọkùnrin fún ọ tó ní bá ti ẹ̀fọ́rọ́ fún ọ so wọ́n padà jábọ̀ pé ní ah àti fọwọ́ mi lọ́lọ́ fún mi ọmọ bí ọ̀rọ̀ ayé ó sì wá jẹ́ bí ọ̀rọ̀ ẹ̀sìn rẹ àlìkíyàmà àlìkíyàmà tó ní ìmọ̀ tó fọwọ́ ẹ̀sìn ó yẹ kọ́ ọmọ náà pẹ̀lú ọpọlọ tó lọ ń ọ ọlọ́ni tó ń gbé kalẹ̀ fún wa ní alukọ́rá nìyí súnà ni méjèèjì ta bá dìwọ̀n kí máa ń polongo ẹ̀kọ́ tó fẹ́ ṣe wádìí wọn ó sì ti fojú hàn kò kí ẹ̀rújú rárá àwọn àbáwọn kejì ẹ̀ nígbà kún tó sọ ọ̀rọ̀ jìnà kí bá ti sọ àdísì kí bá lọ́wọ́ díẹ̀wò ẹ̀ pé àdísì tí ò sí ni tó pé àdísì tàbí lè trace tàbí sọ pé ní ẹni yìí lọ́dẹ̀ ẹni yìí lọ́sọ báyìí ẹni yìí lọ́sọ báyìí ẹni yìí lọ́sọ báyìí kí wọ́n dẹ̀dọ̀ sàábé kí wọ́n dẹ̀dọ̀ sọ̀rọ̀ àṣálà táwọn fi lè rí bẹ́ẹ̀ àdísì wọn nìyí káàkiri sọ pé àdíbì kan sọ báyìí lásán ah, èmi nísìnyí wọn wájú yìí kí ni àdíbì sọ báyìí lásán kí jẹ́ pé mo sọ pé nínú tíra mo kiri tíra tí mo kiri náà kàkẹ́ bá lọ wo ẹ̀rí ṣé nìyẹn ẹ̀rí ń bẹ̀ àmọ́ kí n sọ pé àníbi sọ báyìí tó a lè ní láti one thousand four hundred and twenty nine years tọ́nà ibi jù kó wa kí n kàtàkùn àníbi wíwáyì ẹ̀rí kí mo ṣe ọba nàbìlà yé ni so ọmọ ìpínlẹ̀ mọ́kọ̀ ọ̀rí fáyín sí ibi kẹ́ẹ̀kì rí kìíní yẹn kẹ́ẹ̀kì ṣé nìyẹn kẹ́ẹ̀kì ẹni yìí ẹni yìí ni ẹni yìí ni ẹni yìí ni kẹ́ẹ̀kì wá dé lẹ́mí sọ̀rọ̀ àṣàlà so àwọn tó máa ń serú irúwádìbá ni irúwádìbá àwọn tó ń gbìyànjú àti sọ́wọ́pọ̀ mọ́ níbi sọ́sá nìyẹn àwọn ń gbìyànjú àti sọ́wọ́pọ̀ mọ́ lọ́wọ́ sọ́wọ́ àwọn tààrà àwọn fà súnmọ́ nìyẹn àmọ́ káàkiri àwọn sọ pé lásán àyà níbi tó pé àwọn kíláà kan bẹ àti ń ka láti dáadáa àwọn ayé ìjọba ní ń ka tó pé gbogbo àdìsí wọn bẹ àdìsí rọ ní ọ̀pọ̀lọpọ̀ dúrátù náà sì yín náà tàǹkì olùkọ́ọ̀lù tàbí gáfì nílàbí ọ̀pọ̀ bẹ́ẹ̀ lóṣìṣì àwọn àdìsí tó bá wà ń bẹ́ẹ̀ ẹ̀kọ́ àwọn kan pé kọ́lá níbi sọ̀rọ̀ sàn ni ó lànà bí wíwáyì ó lè jọ́ ọ̀rọ̀ tó dá ni ó lè jọ́ ọ̀rọ̀ tó dùn ni ẹni tó bá wí báyìí wọ́n kọ́ yẹn láfọ́ láì jẹ́ náà ẹni bá ń ṣe kíríkan báyìí wọ́n ọlọ́run fún lóbi tó dá láì jẹ́ náà ẹni bá ń ṣe báyìí ọlọ́run fún lóbi ọlọ́run afọ́tò fún láì jẹ́ náà gbogbo ẹ̀lẹ́ ẹ̀mọ̀ gbọ́n bẹ̀ tó tọ́lọ́wá wí mú lágidi àbí àfa àtọkọ kíra náà ni òun náà lọ́rọ̀ ànẹ́bí ìlú ànẹ́bí sọ bẹ́ẹ̀ fún ààrẹ ní kílẹ̀sì àbáwọn tó pé wọ́n líǹkì wa máa ànẹ́bí sọ̀rọ̀ sọ̀rọ̀ direct àwọn yìí yàrá náà sọ̀rọ̀ sọ̀rọ̀ kí mọ́ torí àwíjàre kí tán mọ́tọ̀ lẹ́nu òrùpẹ́ ju gbé ẹjúgbọ́ yédè ra Ibe yìí kejì wá ní àwọn àfáwò lálẹ́ máa gbé àbí ẹgbẹ́ ṣé yes ni wataala, ó ti fẹ́ràn nìkọ̀ọ̀kan wa yìí pẹ̀lú kó sì wá àti ìsìnkáyọ̀ mọ́ ti ṣàhádà à ń kírun à ń gbàwẹ̀ à ń tabalówó àyọ̀ gbogbo aláàrí ẹ̀pá lọ sí ájì nítorí lọ sí ájì náà wà nù wa àmọ́ síbẹ̀síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yìí tó ní feeling lọ́kàn rẹ̀ pé ní Islam òun ò tí ì pé tán òun ò tí ì dá tán wájú Ọlọ́run ní sọ pé ká máa wa o wọ̀lá dùsọ́kù àwọn fúsọkún wọ alámùbìnrin taka Ọlọ́run náà ti wí bẹ̀ Ọlọ́run ni ẹ má máa yẹra yín o kọ̀dọ̀ pé bóyá èmi ń gbàrin jojúmọ́ èmi àmọ́ ikímọ̀ sọ ní pé ní tó wá ń gbìyànjú tó ń ṣe tọ́lọ́run níwọ̀n bá gbá rẹ̀ bó ṣe mọ gbà pé ìwọ náà ó ti ní access sọ́dọ̀ ọlọ́run ọba ó ti ní àǹfààní lọ sọ́dọ̀ ọlọ́run láti bẹ̀rẹ̀ ìjọba wò lọ́dọ̀ ọlọ́run ọba ìmánì wa tí ò jinlẹ̀ ìmánì wa tó lẹ ilẹ̀ ní ń kó bá wa kí ni ìmánì tó lẹ tó bá ṣàdúrà fún ara rẹ ọkọ̀ lọ́mọ̀ sọ fún ọ pé ní àdúrà àwọn òkì lágbára tó kò kí gbà ọ̀rọ̀ àfa lágbájá ni ọ̀rẹ́ ọ̀rẹ́ mi kan tó mi lọ́tọ̀ ń jó ní yìí bó ṣe rú bá ṣe wọ́n bá ẹsẹ̀kẹsẹ̀ ìjójú ni wọ́n mú kọ́bá ìlójú bá jẹ́ ti ṣe so àfa àlágbájá jẹ́ ìsìnwó ẹ̀ mẹ́kan kí ṣe lábẹ́nu àìmọye àfa àlágbájá bẹ́ yìí nǹkan mí wọ́n ń ṣe lábẹ́nu wàláì nǹkan mí wọ́n ń ṣe lábẹ́nu tó lágbára tó pé ní ṣètàn wọn yọrí sí àti ṣètàn ni àti àdìjẹ́ ni wọ́n jọ ń ṣiṣẹ́ ni ìwọ tó wá lọ bá wọn ìmọ̀lì tiẹ̀ náà ó ní wàá bó ṣe máa túláàsì ni àdìjẹ́nu wọn ní yóò lápá lára rẹ̀ torí pé ìmánì jẹ òwò náà ò ní ìmánì tó lè prevent yẹ nípa àlìjẹ níyàn pé gbogbo àwọn àlìjẹ níyàn àbí kí o ní ìmánì tó jiná pa ọlọ́wọ́n ba náà ni ó fi prevent yẹ tó bá lọ bá wọn ó kí n yẹsùn pẹ̀lú àlìjẹ nù tó bá ní kò ṣe kó mú kankan kò sí tó bá lọ tó ní kó ṣe ọ̀kan lè ṣe lóòótọ́ tó pé ìmánì jẹ náà lágbára dédé tí wọn náà fi lọ bá lákọ̀ọ́kọ́ kí ìmánì bá jìnà ni òní ọbẹ̀ nìkankan so ní sókídé ká máa lọ bọ́lọ̀ bá dàrẹ́ ẹ̀jẹ̀ nìkan kan wa ká máa lọ bọ́lọ̀ dàrẹ́ ẹ̀jẹ̀ náà lọ́nà bá fẹ́ jùlọ ọkùnrin náà ju ká máa lọ ọbẹ̀ nìkan lọ gbogbo tí òkú àfààní ọjẹ́ bójú kó tóbi tó bójú kó tóbi tó ìṣe bí ìsọpá yàgbé ẹnìkan gbogbo àwọn àti ìgbésẹ̀ àgbáyé lónìí kí wọn máa bẹ̀rẹ̀ fún ara rẹ fún ara rẹ ní yàrá rẹ ọlọ́run fún ẹ̀jú kan lọ bá àfààní lọ àmẹ́bí sallallahu alaihi wasallam òun lọ́lọ́lá jù lágbàáyé òun lọ ga jù lágbàáyé òun tó bẹ̀rọ ọlọ́run bá jù àwọn sàhábà tó fi kọ́ wọn kí ló fi kọ́ wọn ṣé ẹ máa gbé bùkátà yín wá báyìí ló fi kọ́ wọn ni àbí ẹ máa bẹ̀rọ nǹkan ayọ́kọ́ wọn ládùúgbà tí wọ́n máa ṣe kí ìdáhùn yìí sì ni ẹ bá dáhùn ẹ̀ ó kọ́ wọn ládùúgbà ni tó a pé ní ká máa wá bẹ́ẹ̀ nìkan ni pé ó bá lẹ́tọ̀ọ́ ní Islam ni ó rò pé kò sì kò sì ẹni kọ́ máa ṣe wàhálà pé ẹ wí báyìí ẹ wí báyìí ẹ tọ́ pé ní ọba lẹ́tọ̀ ní kẹ́lẹ̀ kó jòkó lé ah àníbi sọ̀rọ̀ àṣẹ́lẹ̀ kọ́lọ̀ sí fẹ́lẹ̀ ètò tó kọ́ máa kí ìwé ọ̀wọ̀ ni kọ́ máa kí sàdúà ni ìwé ìjẹ́ bẹ́ẹ̀ ni òun kọ́ máa kí ní bùkátà kọ́ máa bá ànábì lókù ah, ànábì dákun wọ́n kí lónìí a ah, sì yà ọlọ́sìn tí wọ́n dákun bá a sì kó ṣe ṣe o a ah, èmi bẹ́ẹ̀ lówó o a èmi ọ̀bẹ́ kú ni o bẹ́ẹ̀ kí n mọ́ gu o àmọ́ ìná gbogbo àkọ́lẹ̀ àwọn sábẹ́ sẹ́rí àwọn mùsùlùmí alẹ́ púpọ̀ àti gìrì sí ẹ̀sìn wa ni tàbá ń ka ìtàwọn sàábé lè àwọn ẹ̀kọ́ bẹ́ẹ̀ fún wa púpọ̀ tàbá ń ka ìtàwọn sàábé àwọn àkọọ́lẹ̀ tó tó lálàáfíà ń bẹ́ẹ̀ pa àwọn sàábé tàbá ń ka káwọ wàhálà tí wọ́n ṣe àti bí wọ́n ṣe gbìyànjú ń pa ọlọ́run ẹ̀ ní rí ẹnìkan kan pé ní gbùgbù káàkiri lọ bẹ́ẹ̀ nìkan àtàníbi sọ̀rọ̀ sọ̀lọ̀ alẹ́bí kọ̀ọ̀kan o ìsọ̀pá alẹ́bí kọ̀ọ̀kan pé ní ànábì bá ń bẹ́lẹ̀ wọn àbí bẹ́lẹ̀ wọn fún mi báyìí ẹni tó bá lọ bá lọ bá lọ kí ká lọ bẹ́lẹ̀ wọn fún un ànábì ó fún

tàgbà pé tàbá lọ bọ́lọ̀wọ̀n bá lọ́wọ́ dáwà lóhùn yóò sì wọ́n dáwà lóhùn náà àwọn tàbá ní mọ̀ ní pé ní tó àwọn ọbẹ̀ lọ́hùn ọlọ́hùn nígbà ní ọkọ́ lọ bẹ́ẹ̀ nìkan kò sì nígbà náà ẹjọ́ wa lọ bá náà kò sì nínú ọlọ́hùn ọjọ́ ọlọ́hùn ọba torí ìdí eléyìí kò sí nínú ọ̀nà Islam káàkó lọ bá àbá kan àwọn lọ bá ẹnìkan kan tó tóbi kan ìwọ̀n wa ni à ń lọ bí láti bí à ń lọ Senegal àwọn àbá kan lọ Senegal àbí à ń lọ bí láti Saudi àwọn àbá kan lọ Saudi àbá àwọn àbá kan lọ Cairo wọ́n làwọn kan tó gbóná mẹ́lá ń lọ nísìn àbí wọ́n tún máa ń lọ wọ́n máa lọ́wọ́ mí máa ń lọ lóṣìṣìṣì so gbogbo ẹ̀ ìrégbè ni ìrégbè ni ọlọ́run tó fi á ah, yorùbá náà ní káwọn adá sókótó apòsòkòtò ah, dín náà bá wọ́n lọ́wọ́ ní ogun sòkòtò <laughs> ọlọ́run ọkọ̀ ọlọ́run lẹ́nu bí wọ́n wọ́n lọ ìlú mi pé kí mọ́nì tó ní sọ́lọ́ náà kò jiná nìyà so àsìkò ti lọ iṣẹ́ àlẹ́ nígbà mi á tún máa náà náà. náà kò sí tó burú bí eléyìí ni wípé àwájọ kí náà bí kò sọ fún ìmọ̀ nǹkan mọ́ ẹlẹ́kùn adébọ̀ ẹlẹ́kùn bá bẹ́lẹ̀ kọ́mọ̀ sí bẹ́lẹ̀ ẹ̀bùn bẹ́lẹ̀ tíráwò ẹ̀bà bẹ́lẹ̀ kọ́mọ̀ sí kò sí tó burú tó pé wọ́n náà kì bẹ́lẹ̀ fún ara rẹ̀ ó tó wá ní àfẹ̀mísí àwọn àfáà míì náà kánàkùn bẹ̀ bọ́lẹ̀ wọn bá àwọn kẹ́kẹ́ pé ọ àyín náà agbára lé jùlọ tó pé kódà tó bá kí sọ fún ọkàn yóò kí balẹ̀ ibi táwọn wílì sí kí ọ̀rá kí sọ fún wọn kí ẹ̀ tó ṣe wọn ọkàn yóò balẹ̀ sí kódà tó bá gbàgbé kí ọ̀rá kí sọ fún wọn kí wọ́n fún kí ẹ̀yàn kí sọ wọn ọkàn bá bá débẹ̀ so àwọn afáàmà fi ń sẹ̀ pé ní ọmọ ah, mi Khattab kan lọ sí hajj wọ́n ni látàn sáwọn fi dùn àìkú ah, wọ́n ni ẹmọ́ gbàgbọ́ bí àdúrà ìkẹ́ bá dé hajj jẹ́ lọ so ìkẹ́ àwọn afá mi mọ̀ fi ń sí ẹ̀dí pé ọlẹ́tọ̀ pé kálẹ̀ lórí sàdúrà fún wa ni àmọ́ afá mi àwọn afá mi kí tako ni ìwà ẹ̀wọ̀n sọ̀hí wọ́n ká máa lọ bọ́lọ̀ direct ní àwọn ọlọ́mọ so ni ó jẹ́ kó wúwo lára wa àbí kí ni ó jẹ́ kó wà fẹ́ ipe ká máa lọ bọ́lọ̀ dàrẹ́jì sẹ́ ìkí náà ló wu ọlọ́run jù wọ́n ìdá sá aláka ìbádí ànífà ilé kọ̀ríìbù kọ̀ríìbù mo súnmọ́ mo súnmọ́ gan ìlú ni yóò lọlẹ̀ yìí mo lókun lọ kọlókun wá lọ àmúgbà táwọn náà dá so àìwá dá rẹ yẹn tó ìgbà pọ́jú àpọ́ ọ̀dá pé òlé bọ́lọ̀ sọ̀rọ̀ yẹn tó bá lọ bá ẹgbẹ̀rún èrò mí kò lè wúlò fún ọ àyíkọ́ ọkọ̀ tó yẹn sí náà tó bá tó yẹn sí ní ọ̀nà bá dá tẹ́lẹ̀ mi bá tiẹ̀ ṣe fún ọ ọlọ́run lè gbà kí wọ́n lọ ṣe fúnra rẹ̀ so àsìkò jùlọ ọlọ́kọ̀ sàlọ́kọ̀ àgbẹ̀ fún ọlọ́run ọba ẹni ojú ayé ọlọ́kọ̀ ọlọ́kọ̀ gba ní ìbàdàn fún wa èyí tó ṣe déédé ọlọ́kọ̀ gba lẹ́sìn fún ọlọ́run ọba èyí tí a bá sì wí mẹ́ ọlọ́kọ̀ yáfi ọkọ̀ kótó yára jì wá hada wa sallallahu